نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له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 أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي أدي محمد صلى الله عليه وسلم وشر الهمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقنفوا ألوم àtọrọ ìkẹ́ àtọrọ ìgẹ̀ fún aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe ní aṣíwájú annabi tó ṣe pé yọ́ ma fáwọn èèyàn mọ̀nà yọ́ ma táwọn èèyàn sọ́nà ilá sírọ́tìláhì mustaqim lọ́sójú ọ̀nà ọlọ́run ọba èyí tí ó tọ́ ó sì pé ẹni tí ó bá lo ìmọ̀nà nábì yìí láti fi mọ̀nà irú ẹni bẹ́ẹ̀ ó dájú pé fọwọ́dọ́ọ̀lùn ẹni tó ti nù ní kọlọ̀mẹ́jì àánú ìkẹ́ ọlọ́run àti ọlọ ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán ọlọ́run ta sífà nẹ́bì yìí kọlọ̀wọ̀n bá mẹ́jì ó dórí ẹ̀takú kọbọ̀ amú bá gbogbo ẹni tí ń fi ìṣẹ́jọ ànẹ́bì tàbí kí a mú fi dé ọlájọ́ kan ṣoṣo ọlọ́run insha Allah àkọlé wa tọ̀sáì òun náà la pè ní mushkilatu shababil muslimin fi mujtama'ina wa ilajuha wàhálà èyí tó jẹ́ fìtínà tó ṣe pé ó dojúkọ àwọn ọ̀dọ́ wa tí ń ṣe ọ̀dọ́ mùsùlùmí fi mùsàmáyìnà láwùjọ wa yìí ta a mọ̀ sáwùjọ àwa yorùbá kí làwọn wàhálà èyí tó ṣe pé ń bá àwọn ọ̀dọ́ mùsùlùmí jà lásìkò yìí tó sì pé àwọn nǹkan yìí kò jẹ́ wọ́n rójú kí wọ́n ráyè láti mójútó tọlọ́hun láti se ń tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala tó fẹ́ kí wọ́n ṣe ń tó torí ẹ̀dá wọn sáyé. àwọn wàhálà yóò jẹ́ kí wọ́n wá sí kò jẹ́ kí wọ́n mójútó kí làwọn wàhálà náà ta bá ní àfojú tàwùjọ wa yíwò ó kí sì làwọn solution sí ta bá ní ká máa sọ̀rọ̀ nípa ọ̀dọ́ lásìkò tá wà yìí àti ń pa tí ń ṣẹlẹ̀ sọ́dọ̀ọ́ àbí tí ó ṣẹlẹ̀ sọ́dọ̀ lọ́la bí ìgbà tó ṣe pé à ń sọ̀rọ̀ nípa àlèhúmà nẹ́bì gẹ́gẹ́ ni in tí ń ṣẹlẹ̀ sí wọn lọ́wọ́lọ́wọ́ àti tí ó ṣẹlẹ̀ sí àlèhúmà nẹ́bì lọ́la torí ń tàn ní ọ̀dọ́ láhú àhàmíyàtùn kóbọ̀rọ̀ fí ìbìnà ìlẹ̀mùkṣámẹ̀ ọ̀dọ́ ní ojúṣe pàtàkì gan-an èyí tó fẹ́ kó láti fi lè bíúdi àwùjọ torí pé ọ̀dọ́ kọ̀ọ̀kan nínú àwùjọ kọ̀ọ̀kan wọ́n dà gẹ́gẹ́ bí òpó ni fún gbogbo àwùjọ náà níjọ́ tọ́dọ̀ bá ti dá àwùjọ dá níjọ́ tí ọ̀dọ́ bá ti dá kágbàgbé ẹ̀ páwùjọ náà ò lè dáa. tán bá ní wọ́n jà ń bẹ̀ òun wọ́n ń fa wàhálà ń bẹ̀ òun àwọn wo láàrin ń bẹ̀ sí bàbá sẹ́mùtì bàbá sísì láàrin ń fa wàhálà àwọn wo ń bẹ̀ jẹ̀mọ́ ọ̀dọ́ ni bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá ní dáadáa kan lọ lọ́tún lọ́sì àwọn oníọ̀pọ̀ ń bẹ̀ jẹ̀mọ́ ọ̀dọ́ ni ẹjẹ́ àwọn obìnrin tá a jòkó sí yìí nísìn àwọn tá a pè pọ̀ bó tẹ̀já sí pé ní ọlọ́run kádàrá pé òjò òjò á jáde àmọ́ tòun ti bẹ́ẹ̀ àwọn táwa ń kàlẹ̀ yìí wọ́n pe ọ̀dọ́ wọ́n sì pe àgbàlagbà èèyàn mélòó lọ jáde ẹ̀jáhùn nínú àwọn àgbàlagbà. èyí tó hàn ní pọ́sọ̀ wọn àwọn awúláwà mìí báyìí nìsìn ọ̀dọ́ ló fi jẹ́ pé ipa tọ́dọ̀ máa ń kó láwùjọ kọ̀ọ̀kan ipa tó lágbára ni níjọ́ tọ́dọ̀ bá dá àwùjọ dá níjọ́ tí ọ̀dọ́ bá bàjẹ́ àwùjọ bàjẹ́ gbogbo wa náà la máa ń tọ́lọ́wọ́n bá sọ nípa àwọn ọ̀dọ́ tí wọ́n ń bẹnu suratul Kahf nígbà tó lọ́n fẹ́ tá àwùjọ yẹn ṣe àwọn ọ̀dọ́ kan ló gbé dìde o àwọn ni wọ́n dá o àwọn náà máa ń tọ́nà wọn ọba aláàtórí ẹ̀ dá wọn wọ́n sì rẹ́dì láti mójútó àwùjọ wọ́ọ̀sì àwùjọ bàjẹ́ ńjọ́ náà lọ́hùn àwọn ọ̀dọ́ yìí lọ́lọ́hùn gbé dìde ó sì fi ròyìn dáadáa ó fi ròyìn wọn gẹ́gẹ́ bí aláàṣẹ sọ́nà alkùnránì pé ọlọ́ni innahun fitiyatun amanu bi rabbihim àwọn asáàbùl káfí yẹn tí gbogbo wọn gbọ́tọ̀ àwọn táwọn èèyàn ń béèrè nípa wọn tí kálukú ọ̀fẹ́ mọ bó ni wọ́n ṣe jẹ́ àwọn tọ́lọ́wọ́n bá ń sọ yìí ọlọ́ni innahun fitiyatun amanu bi rabbihim ọlọ́ni ọ̀dọ́ ni wọ́n o. ọ̀dọ́kùnrin ni wọ́n o wọ́n nígbàgbọ́ sọ́lọ́run ọba wọn wasidinahum huda ọlọ́run nígbà tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run ọba wọn tí wọ́n gbọ́ lọ́run ọba wọn gbọ́ ọlọ́run la lé wọn kún nígbàgbọ́ warabatina ala qulubihim ọlọ́run wàhálà mọ́kàn wọn dúró gbogbo tí wọ́n máa bà wọ́n lẹ́rù àjọ bà wọ́n lẹ́rù amú wọn dúró ìfikọ́ mu faqalu rabbuna. rọ́bù sámáwá ti wà àrùn ọlọ́run nígbà táwọn náà dúró tí wọ́n ń sọ pọ́lọ́wọ́n ọba àwọn òun lọ́ba tó sì pé ọdá sámá àti ilẹ̀ àwọn òsì ní pé nǹkan míì lẹ́yìn ọlọ́run táwọn bá pé nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba ivan ṣàtàtọ̀ àti wíwíkówì àti sọ̀sọ́kúsọnu àwọn olọ́lọ́wọ́n bá ń ròyìn bíbà ọ̀dọ́ ni ọ̀dọ́ ni láti gbọ́dọ̀ mọ̀ pé ọ̀dọ́ ni láwùjọ kọ̀ọ̀kan wọ́n pàtàkì gan-an láti fi lè gbé àwùjọ dúró bó ti ẹ̀já sí pé ní stéèjì nínú stéèjì téèyàn máa ń lò nínú ọjọ́ eré oríṣiríṣi àmọ̀rọ́hìl ọ̀mọ̀ríyà ìyẹn ni pé stéèjì là máa ń lò nínú ọjọ́ eré a máa ń lo stéèjì yẹn ni marhalatu gbogbo wa láti lò yẹn kọjá stéèjì ìgbà tá a wà lọ́mọdé nínú àwọn stéèjì ọjọ́ orí ni nínú stéèjì tá a máa ń lò a máa ń lo stéèjì marhalatu shababiya stéèjì ọ̀dọ́ bẹ́ẹ̀ lèyìn ó sì lo stéèjì aṣèyíkóka marhalatu aṣèyíkóka stéèjì pé èèyàn ti dàgbà kọ́dà tó máa ń lo stéèjì kan tá à ń pè ní marihalatul ashuda gbogbo àwọn marihala yìí gbogbo àwọn stéèjì yìí nínú stéèjì ọjọ́ orí téèyàn máa ń lò ní stéèjì tó burú jù àsìkò tó burú jù táwọn èèyàn máa ń lò òun ni àsìkò ìjọ́dọ̀ọ́ àsìkò ọ̀dọ́ ló burú jù nínú àsìkò èyí tó ṣe pé àwọn èèyàn máa ń lò òun ló burú jù nínú àsìkò nítorí pé àsìkò yìí ọmọnìyàn yóò máa fura mà bíi ìsìkìlàlíyà pé òun náà ti òun náà ti ń dá wà òun náà ti lè dá nǹkan ṣe mo ti lè dá nǹkan yanjú èmi náà lè depend lérí ara mi èyí nílò láti depend lérí ẹnìkankan mọ́. ìní láti máa wẹ nìkan kí n tó sin kankan ma ọpọlọ tèmi yìí náà tó fi yanjú nǹkan. bá ti wọ stéèjì ọ̀dọ́ ní ti máa ń ṣẹlẹ̀ sí ìyanu. àwọn tí ń kọ̀ntró rẹ̀ tẹ́lẹ̀ àwọn tí ń kọ̀ntró rẹ̀ tẹ́lẹ̀ yóò máa wọ́n pé nù ara mi tí ń lọ láyé náà mọ̀mọ́ tí ń lọ láyé bó ti tí ń ṣẹlẹ̀ sí ọlọ́wọ́ báyìí tó ṣẹlẹ̀ sí mi àsìkò yẹn sábà máa ń bẹ̀rẹ̀ nígbà yẹn bá ti ń bí fifteen sixteen seventeen eighteen làwọn àsìkò yẹn máa ń bẹ̀rẹ̀ ẹ rí i pé tá a bá rí àwọn ọmọ tí wọ́n ń lọ léèwé tí wọ́n bá ti wà ní bss one ẹ rí i pé wọ́n sábà máa ń yàtọ̀ tí bá ti ń kò níbi jss three tí wọ́n bss one ìṣe wọn máa ń yàtọ̀ ẹ pé ìròrí wọn máa ń yàtọ̀ àsìkò yẹn náà láàrin mi tí ó máa wò bí rẹ̀ pé fi mí nínú sáà mú tó dànà ẹ lè má fúnbó bà máa sọ fún mi pé ah, ah, àpòrò ọ ah, àsìkò ọmọ wa lò lọ ẹni tí máa ń bẹ lọ́dọ̀ bí yẹn bá sì ń pé yìí sì ń bẹ lọ́dọ̀ ń kódà ń gbẹ̀mí àwọn àfá ọmọ ẹ̀ka 40 wọ́n mọ̀ ẹ̀ka sí ọ̀dọ́ bó ti ẹ̀jẹ́ pásíkò yẹn ní èèyàn ti dé mablaga marhala al-ashudda àsìkò tí làákà yóò pé tán téèyàn dọkùnrin tán ló fi jẹ́ pé nígbà téèyàn bá pé 40 years lọ́lọ́run sábà máa gbé rìsáàlà nùbúwà àbí rìsáàlà pé ìjà nàbí ọlọ́run àsìkò téèyàn bá kó pé forty years lọ́rùn sábà máa gbé fáwọn èèyàn àsìkò ọ̀dọ́ yìí lọ burú jù torí pé ọmọnìyàn òun gan náà rí i pé òun náà lè dá yanjú ọ̀rọ̀ gbèsè ayé òun òun sì lè dá man tí ó dáa jù fọ́rọ̀ gbèsè ayé òun ló fi já sí pé ní àsìkò ọ̀dọ́ nìí àsìkò kan ni táa gbọ́dọ̀ níkàkún fún lójú méjèèjì láwùjọ kọ̀ọ̀kan torí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn al'udaba ìtẹ́fọ̀kọ̀ al'udaba anna fatrata shabab gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ panukọ̀ pé àsìkò ọ̀dọ́ nìyí wọ́n kà kún pé àsìkò kan ni tó ṣe pé ọ̀dà gẹ́gẹ́ bí alabnatul asasiyya fi binayil mujtama'at gbogbo ẹlẹ́kọ̀ọ́ panukọ̀ pé àsìkò ọ̀dọ́ ni àsìkò kan ni tó ṣe pé ọ̀dà gẹ́gẹ́ bí blọ́ọ̀kù foundation ni tíyẹn máa fi ń bíúdì àwùjọ kọ̀ọ̀kan ẹ̀ lè fẹ́ káwùjọ kan kó rí bó ṣe yẹ kó rí nìyẹn ọ̀dọ́lẹ́lò láti fi bí òdí ẹ̀ kìí sàwọn arúgbó sàwọn ọmọ kéèkèé lẹ́kòjọ àwọn tí ó ti dákàmà lẹ́ni wọ́n wá yanjú àwùjọ láyé kò lè ṣẹlẹ̀ lọ́bùjá pé ọ̀dọ́ ó ní orí gan-an ó sì ní ó sì fẹ́ jẹ́ èyí sí okùnfà ńlá èyí tó jẹ́ pìlẹ̀ níbi ìdàgbàsókè àwùjọ kọ̀ọ̀kan ká tó wá sọpá àwùjọ àwa tá pera wa ní mùsùlùmí ẹ̀pẹ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó níkà fún pẹ̀lú tí ń jọ̀dọ̀ ló fi jẹ́ pé ẹ máa ráwọn ìgbà mí ní anábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ lọ jagun àwọn tí sábà máa bá nàbí jagun jù tẹ́ máa pọ̀ lógun jù ọ̀dọ́ ni. kọ́dà ti ṣe ń gbà míì tó ṣe pé ó mú ọ̀dọ́ ó fi aṣíwájú ogun usama amazaid ọmọ tí òjò ìwọ́dún náà ìṣeré kò ju bí ọkọ̀ tó ọmọ twenty years ní ọwọ́ aṣíwájú ogun twenty years ń jọ́nà lọ́hùn bẹ́ẹ̀ láti mọ wá ara wọn Saifullah al-Maslul Khalid bin Walid ọ̀dọ́ ni tí fi ń jagun jọ́ ti ń jagun títàn rẹ̀ ò lè parẹ́ dòní tí ò lè parẹ́ dọ̀la nígbà tí ò ti di mùsùlùmí ọ̀dọ́ nígbà tó wà mùsùlùmí ọ̀dọ́ ni kó tó di pé ń dàgbà ẹwà wọn tá ń gbọ́ tan wọn lónìí nínú ẹ̀sìn yìí tí wọ́n pàtàkì gan títàn wọn ò lè parẹ́ Abdullahi Abbas ni ọ̀dọ́ ló ṣe ló ti ráwọn àmà yẹn kó abdullahi ọmọ umaru ni ọ̀dọ́ ni ló ṣe ló ti ráwọn àmà yẹn kó muhammadu ọmọ ni ọ̀dọ́ ni ló fi jẹ́ pé àwùjọ kan ní a lè bíù díẹ̀ a sì lè jẹ́ kí dàgbàsókè ọba àyàfi kálù àwọn ọ̀dọ́ yìí láti gbọ́dọ̀ ní ìkàkùn sí wọn islam sì ní ó ní ìkàkùn sásìkò ọ̀dọ́ gan-an ló fi jẹ́ pé islam ń prepare ọ̀dọ́ kalẹ̀ múnsù sígar ń palẹ̀ máa ti ń jẹ́ ọ̀dọ́ kalẹ̀ ń tọ́jú àwọn ọ̀dọ́ kalẹ̀ láti kékeré wọn ẹni tó bá fẹ́ kọ́dọ̀ dáa kìí ṣe jọ́tọ̀dọ̀ bá dọ̀dọ̀ tán òun ni ó máa o yóò ti bẹ̀rẹ̀ sí ní tún láti lẹ̀ ni yóò ti bẹ̀rẹ̀ sí ní tún láti lẹ̀ ni yorùbá bọ̀ wọ́n sọ pé àti kékeré láti máa pẹka ìrókò tó bá dàgbà tán ọwọ́ òní ṣe kíni ọwọ́ òní ká ẹni tó fẹ́ kọ́dọ̀ orí bó ṣe yẹ kó rí àtilẹ̀ ni ó ti mójútó kìí ṣe pé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí ìlú yẹn da tẹ̀sí mọ̀ pé dọ́lẹ̀ fẹ́ lò tẹ́ lẹ́fẹ́ fi tòlú yín gẹ́gẹ́ bó ṣe rí gẹ́gẹ́ bọ́lọ̀ ń sì gbé kalẹ̀ ẹ ti palẹ̀ mọ́ àti máa tọ́jú wọn láti kékeré ló fi jẹ́ pé àárín yìí islam mójútó gan ó mójútó gan lára pé islam mójútó ìpalẹ̀mọ́ ọ̀dọ́kalẹ̀ fáwùjọ ó la àwọn ojúṣe ìkànbà àwọn òbí lọ́rùn tí wọ́n gbọ́dọ̀ ṣe fọ́mọ láti kékeré kí àsìkò ọ̀dọ́ wọn ó lè bá wúlò fún wọn kó sì wúlò fún islam kọ́dà islam pàtàkì pé ń tọ́jú wọn kalẹ̀ gẹ àwọn ọ̀dọ́ ìgẹ fúnra wọn láti kékeré islam a máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ a máa fún wọn láwọn orientation kan síwájú kí wọ́n tó dásìkò yẹn torí pé ń tábà jẹ yìí tábà jẹ dàgbà ó súnmọ́ pé ń tí wọ́n máa bá lọ́nu ẹjá wo díẹ̀ nínú àwọn ọ̀nà tí islamu fi palẹ̀ mọ́ ọ̀dọ́ kalẹ̀ fún àsìkò ọ̀dọ́ rẹ̀ àkọ́kọ́ tí islamu kọ́kọ́ sọ ẹni tó fẹ́ jẹ́ kí ọ̀dọ́ ó tún àwùjọ ṣe gbogbo mùsùlùmí tó fẹ́ kọ́dọ̀ tún àwùjọ fún wọn yóò palẹ̀ mọ́ wọn kalẹ̀ látara pé kó ṣe ìhtiyàrù záwùjá sọ́ọ̀lẹ̀ ha obìnrin tó dáa ìyàwó dáadáa torí pé àwọn ìyàwó dáadáa yìí obìnrin dáadáa yìí àwọn náà dàá gẹ́gẹ́ bíi alimambito lil abna lil awlad wọ́n dàá gẹ́gẹ́ bíi ilẹ̀ téèyàn fẹ́ gbin nǹkan sí tó fẹ́ wù nǹkan jáde ni ṣe mọ̀ pé ẹni tó fẹ́ gbin nǹkan sílẹ̀ ilẹ̀ tí ọ̀lọ́ra téèyàn bá gbin nǹkan sí sí yóò wù dáadáa jáde kò lè wù bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé ọ fẹ́ kí ọmọ ẹ̀wọ̀n táwùjọ ṣe pàápàá jùlọ tó bá dásìkò ọ̀dọ́ ọmọ yìí kíkọ́ ní ọ̀tá àwùjọ ṣe ọ̀dọ́ ni o àwọn àgbàlagbà sì ní àwọn ti bá ti wọn débì kan wọ́n ti lo ti wọn yóò ti rẹ̀ wọ́n àwọn tí ó máa tún ṣe àwọn náà lọ́dọ́ wọ́n tó bá fẹ́ kí ọ̀dọ́ yẹn ó ráwùjọ tún ṣe o ní láti gbìn o ní láti lọ igi wọn sérí ilẹ̀ tọ́ lọ́ràá ilẹ̀ tọ́ dáa tí ó wù nǹkan jáde tí ó láǹfààní anábíwá muhammad sallallahu alaihi wasallam ìgbà tí ń sàpèjúwe ìmọ̀nà tọ́lọ́wọ́n ọba gbé fún àti iṣẹ́ tọ́lọ́wọ́n ọba fi ràn anábìfi sàpèjúwe ilẹ̀ ó ní masaluma ni allahu minal huda wal ilmi àpèjúwe ntọ́lọ́hún fi gbóhùn dìde nínú ìmọ̀nà àti ìmọ̀ ó gẹ́gẹ́ bí òjò kan ni kamasal gaithin ó dà gẹ́gẹ́ bí òjò kan ni tọ́rọ̀ tó wá rọ̀ sórí ilẹ̀ kan àwọn ilẹ̀ yẹn wá ń bẹ́ rẹ̀ ilẹ̀ ọlọ́ràá ń bẹ́ ile rẹ̀ ilẹ̀ òkó èyí tó jẹ́ yóò gba omi yẹn mu yóò fa mu yóò wù nǹkan jáde àwọn èèyàn sàfàní láti bẹ̀. ó ní ilẹ̀ míì ní ilẹ̀ tó ṣe é gba omi mu ni yóò gba omi mu yóò gbé omi lọ́wọ́ àwọn èèyàn ó ti bẹ̀ wọ́n mu omi wọ́n sàǹfààní wọ́n fún nǹkan oko wọn lọ́mọ mu níbẹ̀. anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní bẹ́ẹ̀ sì ni àpèjúwe àwọn tí wọn ò rí mọ̀nà wọn ànábì òun làpèjúwe àwọn tó ṣe pé òjò rọ̀ sórí ilẹ̀ wọn ilẹ̀ yìí kò lè wú kankan kò lè gbómi dúró kò sì lè fọmi mu kò sáǹfààní kan táwọn èèyàn fẹ́ ṣe lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé ọ fẹ́ pòdúsì ọ̀dọ́ dáadáa sáwùjọ ó ní láti wá obìnrin tó dáa torí pé obìnrin yìí la fẹ́ lọ nǹkan sí obìnrin yẹn gẹ́gẹ́ fún rẹ̀ ó ní láti dá òun ní òwú nǹkan jáde fún wa láwùjọ anábì sọ fún wa pé fa àlẹ́ìká bìdá ti dé ọdọwọ́ rẹ̀ tó bá fẹ́yàwó ta ló mú lọ́wọ́ èyí tó lẹ́sìn anábì ò ní ẹ wo ìwà kò ní ẹ wo ẹwà kò ní ẹ wo ọlá kò ní ẹ wo gbádùn míì àmọ́ èyí tẹ́ mú lọ́kùnkún dójú òun lè yí tọ́ bá ní ẹ̀sìn lọ́wọ́ ilé ìjá àkọ́kọ́ nǹkan tí ìsìláàmù se táàrẹ́ sìn míì kó se láti fi palẹ̀ mọ́ ọ̀dọ́ kalẹ̀ fọ́la nínú àwọn ìmọ̀ràn àti ìtọ́sọ́nà tí ìsìláàmù mú wá ọlà abọ òbí kọ̀ọ̀kan lọ́rùn pé tẹ́ bá ti bí ọmọ ẹ̀fún lórúkọ tó dáa ẹ̀fún lórúkọ tó dáa torí pé al-ismul hasan orúkọ tó dáa nìyí a máa lata lára ẹni tẹ́ bá fi sọ torí pé orúkọ tó dáa ní láwo ma'ana wa madlul ó nítumọ̀ ó sì níbi tí ó tọ́ka sí. Si láfi ní èdè pé kó jẹ́ pé orúkọ tá a bá sọ ọmọ ní kọjú orúkọ tó dáa orí ọmọ tó sọ lọ́tàgò níjọ tẹ́ ẹ bí kò sí tàbí ṣùgbọ́n orúkọ yìí ó rò ó níjọ kan yóò padà máa gúngò alábìbí kọ́ alẹ́kọ̀ọ́ orúkọ oríṣiríṣi ẹ̀sọ́ orúkọ báyìí ẹ̀sọ́ orúkọ báyìí ẹ̀sọ́ orúkọ báyìí lára tá palẹ̀ mọ́ kalẹ̀ fọ́la ọmọ ni nínú àwọn ètí islam tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí n tá fi palẹ̀ mọ́ kalẹ̀ fọ́dọ̀ tá fi tún ọ̀dọ́ sí onítẹ̀ bá bí ọmọ ẹ̀pa ẹran fún lọ́jọ́ keje eléyìí náà wàláhì láhu tọ́ yìí ó ní dáa nínú ìgbésí ayé ọmọ ẹlẹ́mí ọkàn máa rò pé àbí ẹran tá ń pa fọ́mọ bọ́yá fún gbádùn lásán ni fọ́yá kákà fi jẹran lásán ni no kéèsè gbádùn kéèsè pé ọkàn wà fún pé káfi dunnú nìkan bí o bá ṣe pé ó ní tí ìsìláàmù fẹ́ yọjáde lérí ẹ̀ torí ẹ̀ lọ́lọ́run lànàbí fi sọ fún wa pé kullu mauludin murtahanun bi aqiqati ó ní gbogbo ọmọ tá a bá bí ni ó ní a ti fi dógò ti ẹran tẹ́ẹ̀pà fún gbogbo alámọ̀kẹ́tàn bá fi nǹkan kan dógò ní nǹkan yẹn ò lè wúlò fún ẹni tó ní ó dìgbà tá a bá tó lọ sanwó ń ta torí ẹ̀fí dógò ajásí pé ní kápẹ̀ran fọ́mọ lára ń tà á fi ń palẹ̀ mọ́ ọ̀dọ́kalẹ̀ fọ́là ni nínú àwọn àkólé islam tó ní fún ọ̀dọ́ lọ́la òun ni pé islam pa ọ̀dọ́ láṣẹ àbí ọ̀pá àwọn òbí láṣẹ nípa pé níjọ́ tọ́mọ wọn bá ti ń dàgbà tí wọ́n ń dépò pé mọ́bìlàgà tẹ̀mọ̀yéis ipò pé wọ́n ti dá ọ̀tún mọ̀ sósì. anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ pa wọ́n láṣẹ onímúrú àwòláyàdá kúnbi sọ́là ẹ máa pa wọ́n láṣẹ tí bá ti pé ọmọ ọdún pé wọ́n lè dọ́tún mọ̀ yàtọ̀ sósì ẹ pa wọ́n kí wọ́n máa kírun. wọ̀hún abúlé ọ̀sàbà ìsìnìyìn nígbà tán bá ń bí ọmọ ọdún méje bákan náà tí wọ́n bá di ọmọ ọdún mẹ́wàá ẹnà wọn torí pé wọn ò kírun kí wọn ó lè mọ̀ pé ń táwọn wá ṣe láyé tí ń jẹ́ àwọn ojúṣe ẹ̀sìn nínú mọ̀nà tí islamu tún mú wá ó ní ká ya wọn láàrin ọmọ obìnrin àtọmọ ọkùnrin yìí náà kò túmọ̀ sí nǹkan kan jù pé láti fi palẹ̀ mọ́ ọ̀dọ́kalẹ̀ ni nínú ẹ̀ gbogbo ọmọ tá a bí pátápátá yóò ládùn a bí wọn lérí àdámọ́ pé kí wọ́n ṣe dáadáa láyé ni òbí méjèèjì ní àwọn ni wọ́n máa sábà yí wọn padà tóbi bá jẹ́ nàṣọ́ra yóò sọ wọn di nàṣọ́ra tí ọba tírèlì wọn síbi bi yẹ kó tírèlì wọn sí tó bá jẹ́ yahudi yóò jọ wọn di yahudi tó bá jẹ́ bọ́nábọ́ná yóò sọ wọn di bọ́nábọ́ná ló fi jẹ́ sí pé ní òbí tó jẹ́ mùsùlùmí gangan fúnra rẹ̀ ni. tí ọ̀bá mójútó ma láti lẹ̀ táa ti ní tí ìsìláàmù ti ní wọ́n ó bí lérí ojú ọ̀nà tó dáa lérí ìlànà tó dáa tó bí ọ̀bá mójútó ìlànà yẹn kó máa palẹ̀ mọ́ ọmọ kalẹ̀ láti kékeré tọ́mọ bá dàgbà tán tó bá dọ̀dọ̀ tán yọ́ yàyàkuyà mọ́ lọ. anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ìmọ̀ràn tó ní fáwọn ọmọ kéékèèké láti kékeré wọn àwọn ẹ̀kọ́ tí ń kọ́ wọn tí fi ń palẹ̀ mọ́ wọn kalẹ̀ fọ́la anábì sọ́njọ́ kan fábùláì ọmọ abbas oníyà gulam onírè ọmọ kékeré yìí inni ó alimu takalimatin màá kọ́ láwọn gbólóhùn kan àwọn gbólóhùn náà ní sọ ìfọdúnláha tajidoho tujahaka kíyèsí àwọn ọmọfẹ́ ọlọ́run sọ́ra fáwọn mi ìfẹ́ ọlọ́run tí wọ́n náà bá ní òdì ọlọ́run ọba ọlọ́run ọba níbi tó sí kí ni níbi tí wọ́n náà ti ní ìdí rẹ̀ anábì fún láwọn ọmọràn yìí gbogbo wa tá a fẹ́ kí ọ̀la wa orí bó sì yẹ kó rí ìtí ò jẹ́ káwọn ọ̀dọ́ mùsùlùmí tójú wọn ní pírọ́ẹ̀mù tó fi pọ̀jù láwùjọ yìí òun ni pé láti kékeré wọn wọn ò ráwọn èèyàn láti tréní wọn kí wọ́n fún wọn láwọn ẹ̀kọ́ kan tó yẹ kí wọ́n fún wọn irú èyí tí ànábì ń fún abdullahi ọmọ abbas bẹ́ẹ̀ náà ànábì sọ fún ma'ad ẹ̀tọ́ ọlọ́run lérí àwọn ẹ̀dá rẹ̀ so sì mọ ẹ̀tọ́ táwọn èèyàn náà ní lọ́dọ̀ ọlọ́run ọba anábì sálàyé rẹ̀ fún sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà lọ sọ fún umaru bunu abi salama èyí tọ́jẹ́ rọ̀bí ibu anábì wa muhammad sallallahu alaihi tọ́jọ́ mọ ìyàwó rẹ̀ òun àtànábì jọ jẹun sallallahu alaihi wasallam rí pé ọwọ́ rẹ̀ ń káàkiri láàrin abọ́ kò mọ́ débi kan tó bá bu bíbà yìí yóò bu bíbà yìí yóò bu bíbà yìí kí lè anábì ṣe fún un anábì kọ́ lẹ́kọ̀ọ́ sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tá anábì fẹ́ kọ́ èyí tí ń ṣe lọ́wọ́ anábì ṣàlàyé rẹ̀ fún èyí tí nǹkan míì tánábì ò tí ì fura mà pé yóò ṣe tó tó ṣe kókó sí anábì ṣàlàyé rẹ̀ anábì ni ya gulam ilé ọmọ kékeré yìí tọ́ọ̀bà jẹun máa dárúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala wa kulli bi yaminika jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ wa kulli mimma yalika máa jẹun níbi tó súnmọ́ sallallahu alayhi wa sallam. gbogbo àwọn nǹkan yìí kò sí nǹkan kan tó fẹ́ fún wa pé láti fi tọ́ ọmọ kékeré sọ́nà ká fi gbin àwọn nǹkan kan sí ẹ̀mí rẹ̀ èyí ń jẹ́ àwọn ẹ̀kọ́ Islam. Islam èyí tó ṣe pé yóò wúlò fún nígbà tó bá di àsìkò ọ̀dọ́ lásìkò tó ṣe pé òun ló léwu jù fọmọnìyàn ẹ bá rẹ nìkan tí wọ́n ní wọ́n jalè ń bẹ̀ yẹn o wọ́n wá fọ́lé ń bẹ̀ o kò sáwọn tẹ́ bá ń bẹ̀ jù tó jọ̀dọ̀ lọ tó jọ̀dọ̀ lọ wọ́n ń fa wàhálà ń bẹ̀ o ní stíìtì kejì wọ́n ń fa wàhálà o kò sáwọn tẹ́ bá ń bẹ̀ tó jọ̀dọ̀ lọ. mushkilatu shababi muslimi fi mujtama'ina hada kí wá ní àwọn wàhálà pírọ́blẹ́mù tí àwọn ọ̀dọ́ wa ní láwùjọ yìí ta fẹ́ dárúkọ fún wa ta sì fẹ́ sọ àwọn solúṣàn ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ tabawu àwùjọ yìí dáadáa àwọn wàhálà program tí ń bá wọn ọ̀dọ́ yí ọpọ̀ gan-an kò ló ń kà torí pé gẹ́gẹ́ bá sọ fún wa pé àsìkò ọ̀dọ́ yìí àsìkò kan ni tó sì pé ọmọnìyàn kọ̀ọ̀kan kana ala janibi kabiri mina tatawuri li àsìkò yẹn ní ìdàgbàsókè ara kan báyàn tó yàtọ̀ sí èyí tí ń bẹ pẹ̀lú yẹn tẹ́lẹ̀ ìdàgbàsókè ìròrí kan báyàn tó yàtọ̀ sí èyí tí ń báyàn bọ̀ tẹ́lẹ̀ ìdàgbàsókè làákàyè kan ṣe yẹn tó yàtọ̀ sí èyí tí yẹn ń bá tẹ́lẹ̀ àsìkò ọ̀dọ́ ni àsìkò ọ̀dọ́ ni gba wọn kòrónú obìnrin tẹ́lẹ̀ àsìkò yẹn ọmọ ronú obìnrin tó bá rọmọ ẹ̀ka tí ò ronú obìnrin rí tó bá dásìkò ọ̀dọ́ yóò ronú obìnrin tó bá jẹ́ pé tẹ́lẹ̀ wọ́n ń pè sọ́tún wọ́n ń pè sósì wọ́n ń darí ẹ̀ báyìí ni tó bá ti dásìkò ọ̀dọ́ òun náà máa wo rẹ̀ pé ẹ má darí mi mọ́ èmi náà lè darí ara mi mo mọ̀ ẹ́ jẹ mọ́nù mi òun náà ti máa rí rẹ̀ torí pé làákàyè rẹ̀ ti dàgbàsókè ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ torí pé àsìkò yìí ìyípadà tó lágbára ń sábà máa ń bá gbogbo ọmọnìyàn ló fi jẹ́ pé ó di dandan fún wa ká rí àwọn nǹkan kan tó ṣe pé yóò mú ẹ̀mí ọ̀dọ́ dúró tí ó sì darí ìjánu ọ̀dọ́ lásìkò yìí ó sì dẹ̀dẹ̀ kárí ń tó ṣe pé yọ́ máa darí wọn lọ sójú ọ̀nà tó dáa torí pásìkò tó léwu jù ní nínú àsìkò tí yẹn máa ń lò nú ọjọ́ erí bẹ́ẹ̀ bá ló tó wọn èjì ó tó lásìkò yẹn wọn èjì ó tó ó dìgbà tó bá ṣe tójú rẹ̀ bá já kó tó wá gbà kó tó kí wá làwọn problem wàhálà fìtínà. èyí tí ń kojú àwọn ọ̀dọ́ wa nínú ilẹ̀ káàrò òjìire bó ṣe pé ń náà wàhálà yìí tó pé gbogbo ayé náà ni wọ́n jọ ń pin káàkiri kìí Yorùbá yìí nìkan kìí Nàìjíríà nìkan gbogbo ayé náà ni wọ́n jọ ń pin kiri àkọ́kọ́ wàhálà àti solution rẹ̀ òun ni pé alfarag àwọn ọ̀dọ́ ráyè wọ́n ráyè téèyàn bá ti ráyè téèyàn free tí ò níṣẹ́ tí ò láwo àfa fìtínà ńlá ni nínú àrùn tí tètè máa ba làákàyè jẹ́ tí ó sì bàròrí jẹ́ tí ó sì bà gbogbo agbára tí ọmọnìyàn ní lára jẹ́ òun ni kéèyàn rójú ráyè nítorí pé ẹ̀mí ọmọnìyàn kọ̀ọ̀kan ni ẹ̀mí ọmọnìyàn kọ̀ọ̀kan ni dandan ni kó rí tí ó ṣe lásìkò kan iṣẹ́ kan tí ó ṣe níjọ́ tí ẹ̀mí bá ti rójú ráyè tí ò rí nǹkan kan tó mú bísí kò sí tàbí ṣùgbọ́n irú ẹ̀mí yẹn ní yóò máa sáwọnú parun yorùbá sọ pé ọwọ́ tó bá dilẹ̀ lè sún ń pè ránṣẹ́ àbíwò ní ọ́sẹ́ wí ọwọ́ tó bá dilẹ̀ lè sún máa pè ránṣẹ́ mi tó se pé nígbà mi àdúgbò ń bá mi ọmọ tẹ́ ti ránṣẹ́ àbí tẹ́ ti àbí tẹ́ ti tó níbi tí ń lọ bó bá kó léwé yọ́bọ̀ léke tó kó léke yọ́bọ̀ léke yọ́bọ̀ bí sẹ́ sẹ́mọ̀ pé kò ní dáfàdé àdúgbò eléyìí ò ní ran tọ̀wọ́ ò ní máa ran kí òun gẹ́ àti wọlé onílé láti máa lọ wòran kíran kò ní rọrùn fún àmọ́ ń gbà tó bá já sí pé ní òun ni kò ní nǹkan kan ti ń ṣe bóyá tó bá darí stool ni yóò jòkó ta ni ọ̀nà dà tí òfin ní rí wòkúwòwò ọ̀nà dà tí òfin ní rí gbọ̀gbọ̀gbọ̀ ló fi jẹ́ sí pé ní tí ẹ̀mí kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan tó bá ti ráyè tó rójú ráyè kò sí tàbí ṣùgbọ́n ìròrí ọmọ dàrú làákàyè ó di tí ó le bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ọmọ nìkọ̀ọ̀kan yọ lẹ ìròríkìròrí ọwọ́ bẹ́ẹ̀ wọ́n ní ojú tó bá dilẹ̀ ní ọrọ̀ máa ń sọ ìròríkìròrí ọwọ́ bẹ́ẹ̀ ròyìnròyìn èṣù yọ wọnú ọkàn náà ó fi jẹ́ pé mùsùlùmí kọ̀ọ̀kan àbọ̀dọ̀ kọ̀ọ̀kan a ní láti wá pé bóò láàṣẹ wá solution sí. Si, ìní fàrọ́ọ̀gù yìí fàrọ́ọ̀gù yẹn anábì ń sọ fún wa náà rẹ̀ pé ó ní ní ìmọ̀tàn magbóònù kathiru minan ó láwọn àdàrà méjì kan bẹ tọ́nà wọn bá àwọn èèyàn ni wọ́n ń jàǹbá ìdẹ̀ra méjèèjì yẹn wọn ò lò ó síbi tọ́lọ̀ ń fẹ́ kí òun ni àṣíhà anábì lálàáfíà ọ̀gọ̀rọ̀ wá lálàáfíà lọ síbi tó yẹ ká lọ sí ìdẹ̀rẹ́ àkejì anábì sallallahu alaihi wasallam ó ní òun ni alfarab kíyàn ráyè àwọn èèyàn ráyè wọn lọ fi sí tọ́lọ́wọ́n ọba tọ́mọ bá ti darí ilé látàárọ̀ tó ti lọ tó bá ti jòkó tí ò nǹkan kan ṣe òun ní ọ̀rọ̀ ọ̀rùn fún yọ lọ gbá bọ́ọ̀lù bí tó ti lọ gbá bọ́ọ̀lù ní ó ti ráwọn ọ̀rẹ́kọ̀ rẹ̀ bá rìn òun ní ọ̀rọ̀ ọ̀rùn fún ní ó fi máa yalé délé kiri òun ní ọ̀rọ̀ ọ̀rùn fún ni nǹkan kan ó fi máa jẹ́ pé ń ní àwùjọ kọ̀ọ̀kan ni pé àìmọ̀rí nǹkan kan mú sí àìrí nǹkan kan gbámú tó bá tó látàárọ̀ báyìí tí ilé ó fi sú kò rí tí ó sì kọ̀ wá ní òròkúrò yóò ròròkúrò gbogbo tó bá wọlé ẹni farans tó bá wọlé ní ọmọ ìjà ara rẹ̀ ní ọmọ ìjà agbárí ẹ̀ kò sì ní rí tí ó fi dìfẹ́ǹdì ẹ̀ kò ní rí tí ó fi dìfẹ́ǹdì ẹ̀ kí wá ní solution tá a lè fi kọjú ìrọwọ́ráyè. èyí tí ń bá àwọn ọ̀dọ́jà láwùjọ wa òun náà ni pé àyẹ́sà àṣàbáàbò fi tàṣílẹ̀ amẹ́lẹ́ yóná síbò òun ni káwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan kí wọ́n lọ wá iṣẹ́ èyí tó ṣe pé wọ́n máa ṣe dédé ẹnì kọ̀ọ̀kan ìwọ́tọ̀ ń lọ léèwé látàárọ̀ èyí tó fi jòkó lẹ́yìn ìgbà tó bá darí léèwé lágo mẹ́rin tọ́wà ajọ̀kọ́dá lẹ́tọ̀ nírí tó ṣe bọ́ bá ti ń dé kọjá sílé kéwú kọjá sílé kéwú bọ́ bá ti kó lè kéwú bọ́yá lágo méje bọ́nu mọ́sálásí ọmọ gbọ́wà sí òkónu mọ́sálásí wà kankan sí lẹ́yìn ìṣáì má lọ tún jòkó ń ta ìjòkó ń ta yẹn ló fi rá àwọn tí wọ́n ní ìròrí kíròrí tí wọ́n mọ̀ gbé wá fún ọ ìwọ tó sì nílé kéwú lọ kọjá síbi iṣẹ́ kọ́dà tó bá yẹ pé sátidé à sunday lọ́ọ́ bá ń ráyè lásán tó ọ̀dà sátidé máa jòkó wà nǹkan kankan mú ṣe bóyá ọmọ lọ tajà ń bì kan ni bóyá kankan lọ́mọ wá láti kọ́ ni yẹn ti ẹ̀ practice kí n kọ lẹ́tà lẹ́tà tó dáa bóyá kí n kọ́ nǹkan kan ni bóyá sẹ́kàn ní mùsẹ̀ ni bóyá bí kí máa ka kankan ni tó ti pé àwọn nǹkan yìí ní ọkọ̀ dí ìrọwọ́ráyè yìí kò ní jẹ́ kí nǹkan kí nǹkan kọ́ wọlé sínú ọpọlọ rẹ̀ tí làákà yí ọba ti rí nǹkankan tí ó mú bí sí tí lórí ọmọ ènìyàn kan tí ò rí nǹkankan dáadáa tí ó mú bí sí kò sí tàbí ṣùgbọ́n ìròrí burúkú òsì kínni yóò wọ ọbẹ̀ lára ń tọ́pa fìtínà fáwọn ọ̀dọ́ mùsùlùmí láwùjọ yìí wọ́n ń ráyè púpọ̀ wọn ò mọ bí sí wọn ò mọ bí sí ilé ìfà wàhálà. nínú àwọn fìtínà èyí tí ń bá ọ̀dọ́ mùsùlùmí jà láwùjọ yìí ọkùnrin wọn obìnrin wọn òun náà ni alìjàfà wàlbùdù bẹ́yìn ṣàbábì wa kìbárì sí ni min ahàlíhìn wa ìjìnà ìtàkété èyí tí ń bẹ láàrin àwọn ọ̀dọ́ àtàwọn àgbàlagbà ọ̀dọ́ bágbàlagbà ṣe kọ̀ bágbàlagbà rìn mọ́ wọn ò ráwọn àgbàlagbà lásíwájú dáadáa wọn ò jòkótà àwọn àgbàlagbà kí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn mọ́ àwọn náà ríra wọn lẹ́ni tó lè dá nǹkan yanjú fúnra wọn wọn gba àwọn experience àwọn ìròrí àwọn àgbàlagbà láti fi mọ̀nà kálukú wá dá tiẹ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí wá fa fìtínà tó pọ̀ wàhálà tó pọ̀ fáwọn ọ̀dọ́ láwùjọ kọ̀ọ̀kan àwọn àgbàlagbà náà ti wá rí wọn pé ẹ̀yàn ọmọ yìí ẹ̀ ń sọnù lónìí ẹ mọ́ sọnù tó wọ́n wá wò pé àwọn olè tún yín sí ìbẹ́yìn náà ti ní ẹ̀fẹ́ súnmọ́ wa ẹ máa bá ń à ń wò yín ẹ máa lọ à ń wẹ̀yìn yín àwọn àgbàlagbà yìí náà wá ti rí wọn ní rí pé tọ́ àwọn ọmọ yọ̀ọ́ dàbí kí wọn ò tiẹ̀ lè wọn ò lè wọn ò lè mọ̀nà à àwọn òsè tó bá yín gbà tiwa àwọn àtẹ̀ tó súnmọ́ àgbàlagbà díẹ̀ díẹ̀ àmọ̀ yìí kan náà àwọn náà wọ́n náà na àwọn àwọn ọ̀dọ́ náà sì wọ̀ pé kí ni àwọn bàbá yìí ti ṣe ti yín ẹja náà ṣe ti wa àsìkò ti yín ti lẹ̀ ẹ̀yin náà ti ṣèwé rí àwọn ọmọdé náà ń wò pàwọn àgbà ẹ̀yin náà ti ṣèwé rí ẹja náà ṣe ti wa ẹ̀yin gan ṣe jù wá lọ lásìkò ti yín eléyìí fa káwọn àgbàlagbà kí wọ́n kórìíra àwọn ọmọ yìí àwọn náà sì níkà pẹ̀lú wọn tó bá wù yín mọ̀nà tó bá wù yín mọ́mọ́nà. eléyìí fa káwùjọ bàjẹ́ eléyìí fa káwùjọ kó dàrú torí pé kálukú ni wọn ń wúra wọn àgbàlagbà ń wo ọmọdé ń fojú ìyẹpẹrẹ wò ọmọdé náà ń wo àgbàlagbà wọ́n ń fojú ìyẹpẹrẹ wò wọ́n kò sápọnlé eléyìí fa ewu tó tóbi èyí tó rọ kiri ká àwùjọ kọ̀ọ̀kan pàápàá jùlọ àwùjọ àwa tá a pínra wa ní yorùbá yìí àsúnmọ́ra wa àbára wa sí ọmọdé rí tiẹ̀ lọ́tọ̀ àgbà rí tiẹ̀ lọ́tọ̀ kò wá sí ní táàfin orú àwùjọ lérú wàhálà yìí tójú pé èyíkéyìí nínú àgbàlagbà tí ń bẹ láwùjọ kọ̀ọ̀kan àtàwọn ọ̀dọ́ kíkálukú kí á wá ọ̀nà láti gbé ogun ti ìjìnà sí ń bẹ láàrin wa yìí kọmọdé ọwọ́ ọ̀nà láti súnmọ́ àwọn àgbàlagbà kágbàlagbà náà ọwọ́ ọ̀nà láti fa àwọn ọmọ ọ̀dọ́ yìí kí wọ́n fa wọn mara ẹ wọn sọnù wọ́n ti ní ẹgbẹ́ nu sọ́hun lóòótọ́ ẹ̀yin ẹgbẹ́ ẹgbẹ́ bí ẹni pé ọmọdé ní ń kì í yí wọn náà ni ẹ̀yin fa mara kíkálukú wa kọ́dọ̀ ọmọ kágbàlagbà ọmọ pé àwùjọ kọ̀ọ̀kan wàkìbáàrìyí àwùjọ kọ̀ọ̀kan ní pẹ̀lú àwọn tọ́jọ́dọ̀ ọbẹ̀ àtàwọn àgbàlagbà ọbẹ̀ kalijasadil wahid Allah ti mọ̀ pé gbogbo wa dà gẹ́gẹ́ bí ara kan ni ìsàfàsàdà mi ni ọ̀dọ̀ọ̀n ṣe é mọ̀ pé tára kan tí gbìkan bá bàjẹ́ lára bọ́yá ọwọ́ ló bàjẹ́ ni tọwọ́ yọ gbádùn mọ́ tí ọwọ́ bá bàjẹ́ lára gbogbo ara àyókù náà ni ó ni ó kó ẹ̀ta ẹ̀rọ. bẹ́ẹ̀ náà ni pé àwùjọ kọ̀ọ̀kan ni ń bẹ pẹ̀lú ọ̀dọ́ ni o ìsì ń bẹ pẹ̀lú àwọn àgbàlagbà ni o níjọ́ tọ́dọ̀ ọba dá ẹ pé gbogbo àwùjọ yẹn ò ní níjọ́ ṣe ń tọ́ yẹ ṣe gbogbo àwùjọ yẹn ò lè ṣe kò lè mo fi pé ká fura mọ ojúṣe wa èyí tọ́lọ́wọ́n ọba làbọ̀ wá lọ́rùn ní ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ tí ń bẹ nnụnụ. ká má wò pé àwọn ọ̀dọ́ yóò lè torí pé ọba subhanahu wa ta'ala kò sẹ́ni tí ó lè mélòó mélòó ẹni tó ti sọnù tó sọ pọ́lọ́n padà tóun náà wá di fakana musha'ali hidaya ó dẹni tó ṣe pé ń fọ́n ìmọ̀nà káàkiri ń fọ́n ìmọ̀nà káàkiri ẹ̀yin àgbàlagbà tẹ̀ra àwọn ọ̀dọ́ tí wọ́n ti bà ná kiri àdúgbò ọ̀dọ́ mi ní àfa kò tiẹ̀ ṣe tán láti lísìn sàgbàlagbà ẹjá wa tá a dágbàlagbà ní ẹjá wúra wa káwọ́ pé a nídìí láti fa àwọn ọmọ yìí mára a ní láti pè wọ́n sákìyèsí ojúṣe wa ni ká tọ́ wọn sọ́nà ká dẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn títí tí wọ́n fi gbọ́ wáyé ká má rò pé wọn ò lè mọ̀nà o ká má rò pé wọn ò lè mọ̀nà mélòó mélòó ẹni tó ṣe pé àfa agúnbẹ ni apààyàn ni tòun ti bẹ́ẹ̀ ó dẹni tóun náà di pé ìwọ́n ń ṣe fáwọn èèyàn lónìí pé ẹ má pààyàn ẹ má jàǹbá àwọn èèyàn máa. ẹ máa ṣe dáadáa òun náà wá ń kírun òun náà ẹni tí ń ṣe wáàsí gbogbo àná la mọ̀ tán arákùnrin tí wọ́n lọ pa èèyàn 99 tánàbí sọ fún wa sallallahu alaihi ó pe 99 ó wá ronú pìwàdà ó lóun ò òun ọ̀pọ̀ àyàn mọ́ bá ọ̀dọ̀ àfáà tọ́lọ kọ̀mọ̀ pé gidi ọsọ ń tọ́sẹ̀lẹ̀ fẹ́ni náà wípé mo ti pààyàn bí 99 wọ́n sì ní tọ́ bá pa èmi kan ewu ńlá ni tí yẹn bá pa èmi kan ewu ńlá ni kí mo fẹ́ ṣe àfáàyè ni áà ó ti pẹ̀mí 99 ó lè rí túbọ̀ ọlọ́run ọba mọ́ ó lè ráforíjì ọlọ́run ọba mọ́ ah báwọ̀ pé ẹ̀yìn ilẹ̀ rí adáyé fi wọ́n náà kan lábí wọ́n náà kan kó kúkú pé kí nìkan kọ̀m̀plìtì rẹ̀ kókú pé bábọ̀ wọ́n náà kan bá pẹ́ dọ́gọ́rùn ìbá tó ń lọ nígbà yóò tó ronú kúràdà kò tẹ́ ẹ̀dá kí n ṣe kínní ìmọ̀ ọlọ́ba àfáà mi àfáà yìí láti júwe rẹ̀ pé ó rà fúrijì ọlọ́wọ́n ọba torípọ́lọ́ ń tọ́gbẹ́lá tákìnà tó mi rahmatullah ọlọ́run ti sọ ó ti yẹra rẹ̀ onígáfẹ́rù dánbẹ̀ wà kọ́bẹ̀lì taub òun ọlọ́run ọba òun máa ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ lóhun ọlọ́run ọba túbà rẹ̀ ó sì wà tútú bá ó kú sọ́nà ó sì padà rí àforíjì ọlọ́run ọba àlá bákan náà ọ̀dọ́kọ̀ọ̀kan ti ń bẹ láwùjọ kó dè sínú ẹ̀mí àti sàpínlẹ̀ àwọn àgbàlagbà kóhun ó sì sàpẹ́lẹ̀ ìròrí wọn ọ̀dọ́kọ̀ kan tó fẹ́ káwùjọ gba gbogbo nàṣíhà àwọn àkíyèsí táwọn àgbàlagbà bá mú wá àwọn ọ̀dọ́ láti gbà á káwọn ọ̀dọ́ kárìíra wa pé àwọn tí wọ́n jù wá lọ yìí o adìrọ̀kù mìíràn tàjáre bìbọ̀ wá kéèlè hayat mẹ́lẹ̀mù yòdìríkù ká mọ̀ pé ìtààmù ìtàmà nínú tí ń ṣẹlẹ̀ láyé àti àwọn experience tí ń lọ láyé ìtàmà àwọn àgbàlagbà yìí mọ̀ kásì màmà dájú pé níjọ́ tí ọlọ́run bá kádàrá pé òye tí ń bẹ lọ́wọ́ àgbàlagbà tó bá lọ pàdé agbára tí ń bẹ lọ́wọ́ ọ̀dọ́ náà mùsàmáhó sàádátàhó bí ìtìlọ́lá wọláì gbogbo ọjọ́ tí abárọ̀dọ̀ tí wọ́n fẹ́ lo agbára tọ́lọ̀ fún wa ọpọlọ tọ́lọ̀ fún wa làákàì tọ́lọ̀ fún wa agbára ilé iṣẹ́ nǹkan tọ́lọ̀ ọba fún wa tán fẹ́ lò tí wọ́n wá fi ìmọ̀ràn àwọn àgbàlagbà tí wọ́n fi ilẹ̀ tí wọ́n ò ní bò ń tàwọn àgbàlagbà fi ṣe bó ló ṣe bó ló ṣe jẹ́ tí wọ́n gba ìmọ̀ràn wọn wọlé tí wọ́n gba àwọn ìtọ́sọ́nà wọn wọlé wọláì àwùjọ òrì oríire tí ń wá àwùjọ yóò débi tí ń lọ àti sọ lẹ́ẹ̀kan nípa pé àwùjọ kan ní kò lè já àwùjọ àyàfi kárọ̀dọ̀ ọkùnrin kárọ̀dọ̀ obìnrin ń bẹ kásìrì àgbàlagbà ọkùnrin kárágbàlagbà obìnrin ní táwùjọ fi já àwùjọ nínú àwọn wàhálà èyí tí ń kojú àwọn ọ̀dọ́ wa tọ́jọ́ fìtínà fún wọn lásìkò yìí òun náà ni ìtìsọ́ọ̀lù bí qawmin munharifin munharifin wa musahabati àwọn ọ̀dọ́ wa lónìí nínú wàhálà wọn òun ni pé àwọn tán bá ṣe àwọn tí ó gbádùn ni àwọn tí ọ̀mọ̀nà ni wọ́n ń bá ṣe àwọn tí làákàyè wọ́n ti dàrú tí lórí wọ́n ti bàjẹ́ àwọn lọ̀pọ̀lọpọ̀ wọ́n ń bá ṣe eléyìí fa kí àwọn náà ní wàhálà eléyìí sì ní in ọlápá gan nínú òrí gbogbo ọ̀dọ́ ó sì lápá gan nínú làákàyè wọn bẹ́ẹ̀ lọ́lápá gan nínú ìrìnsí wọn torí pé wọ́n ń bá àwọn ẹni bú sí yorùbá ní ẹranko tó bá bá ajá jẹ kí ni ó sì tó bá bá já rìn òun náà jẹ̀gbẹ́ yóò jẹ̀gbẹ́ ẹni téèyàn bá sì sùn tìlèyàn jarun pálò nínú tó bá àwọn ọ̀dọ́ wa jẹ́ láwùjọ yìí òun ni pé wọn bá àwọn èèyàn gidi sí i wọn ọba àwọn èèyàn gidi sí eléyìí lọ́fà tá ànábì ṣe kìlọ̀ fún wa pé ó sọ fún wa nọ́rọ̀ ó ní alimariwu aláàdé ní kọlẹ́lì ànábì ní sọlá àlùwọ̀sálà ó léyìn kọ̀ọ̀kan ní yóò máa ṣe ẹ̀sìn èyí tí ọmọ ìyá rẹ̀ ń ṣe fàlìyàn zoro man yóò kọ́lẹ́lì. kẹ́ni kọ̀ọ̀kan yín kọ́yà wu ẹni tí ọmọ bá sí o sallallahu alaihi wasallam ah, ìwọ tó ń bá ẹni rírìn ẹni tí ń kírun dédé tó ń bá rìn tásìkò òun dé tó ti ní òun lọ mọ́síláṣí ìwọ mo jẹ́rìí pé tójú ọba tí ọ ní zuri tí ó tì ọ lásìrè tí mọ́kùnrin bá dé bá níbi tẹ́ẹ̀ tí sọ̀rọ̀ tó bá dìde ojú ó tì ọ̀wọ́ náà ni pé tí ẹ̀jẹ̀ mi náà lọ. tí ẹ̀jẹ̀ mi náà lọ. àmọ́ àwọn tó ń bá jòkóó àwọn tẹ́ ń jọ ń ṣe àwọn tí ọ̀nà ní ọlọ́run ni àwọn tí ọ̀nà ní ọlọ́run ni àwọn tí ọ̀kọ́ ọlọ́run ọba kún ni pásítọ̀

ó sì mí ara ni tó bá yà lọ kí tó bá yà lọ kí àìmọye ọmọ ní ọmọ kọ ọmọ mẹsẹ ń gbà sìgá mú kó tó kò ń lé bàbá rẹ̀ bàtọ bá àwọn àwọn ọ̀rẹ́ rìn níta ládùúgbò òun lòun náà ọmọ ẹgbẹ́ sí ń practice ìgbẹ́lẹ́ tí ń practice díẹ̀díẹ̀ tó fi wá dùn àìmọye ọmọ ní òun máa pé si ṣe kọ̀mọ́ tí ń jẹ́ ògùn aburú ẹbọ àìmọye ọmọ ní ọmọ kọ̀mọ́ tí ń jógùn ẹbọ bàtàwọn èèyàn délé kéwú lónìí láwọn ilé kéwú àwọn oníbídíà ọ̀gọ̀rọ̀ ọmọ tó parí secondary school lọ lé kéwú tí ń jógùn ẹbọ rí kọ́lá mi tán sí sí ń bẹ́ẹ̀ ni kò mọ nǹkan kan rí àmúgbà tóun náà délé kí ó tọ́ bá wọn tí tí wọ́n ti dàrú tọ́ bá wọn tò papọ̀ òun náà ṣe kíni òun náà dàrú tó ti pa àwọn tí ń bá ṣe àwọn tí ń bá jẹ àwọn tí ọ̀dá ni ó di pé òun náà ṣe kíni òun náà bẹ̀rẹ̀ sí ní dá ìròrí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ẹja wò ọmọ tí ń gbénu oko àtẹ̀yí tí ń gbénú ló bá ṣe wà yìí ta ní ń tara máa nílò burúkú jù àwátà tá gbé gbénú ló báyìí ni ni ẹni tí ń oko kọ́dà tí wọ́n bá sọ fún pa pé aburú kan ń bẹ tí ń lọ tí ń jẹ́ báyìí wò pé ah, rọrùn sá kan ń bẹ máa ń wọ àdúgbò yóò wò pé

àmọ́ tó bá sọ létí tiẹ̀ sọ́jọ́ lójú ó túmọ̀ pé bí tá a bá wà àwọn tá à ń bá ń bá ṣe wọ́n mọ̀ ń lapa lára wa wọ́n mọ̀ ń lapa lára wa ló fi jẹ́ pé ẹja awọ ẹni tá a jòkó tì ẹja awọ tá a máa bá ṣe ẹja awọ tá a máa bá rìn nínú ọ̀rọ̀ ànábì tó tún jọ báyìí sallallahu alaihi ànábì ni masal jẹ́lẹ́ sọ́sọ́ ẹ̀. àpèjúwe ẹni tí ń jòkó tọmọ bú ọmọ ẹ̀ta tí ń jòkó tamugbó onísọkúsọ oníwikúwì ẹni tí ọ̀nà ní ọlọ́run tí ọ̀nà ní ànábì oníròrí kíròrí àpèjúwe ẹni tí ń jòkó ti rú èèyàn bẹ́ẹ̀ kànáà fi ìlìkì ó rà gẹ́gẹ́ bí ẹni tí ń jòkó ti alágbẹ̀dẹ ni alágbẹ̀dẹ tí ó máa fi kẹ́ni báyìí tí ó máa fi kẹ́ni báyìí. tí bá ti ń pín anábìnrin ìmọ̀ àyìn yóò rí kàfíyà àbàkà bálágbèsè sí ń pín iná tí ń ṣe báyìí tí ń pín tí ń pín nínú kó ju ọ lásọ torí pé iná iná tí ń pín yẹn ní ó ti kọ́ ti kí ni kọ́ ta sí ọ lásọ wọ́n tó jòkó síbi tí wẹ́dà wà bọ́ọ̀ bá máa alágbẹ̀dẹ torí pé níta yìí ní sípa alágbẹ̀dẹ ẹlòmíràn ọmọ mi alágbẹ̀dẹ sí máa ń pín nǹkan báyìí tí ọmọ ta wọ́n tọ́ ọ̀bá wa máa yín ọmọ wẹ́dà àbí wọ́n lọ jòkó di wọ́dà bíi títí ń zegeni títí ń jórin ọ̀rọ̀ tá ànábì sọ yóò yọ sáàjòkó ti kó lu wákàtí kakó súnmọ́ gbágbá asọ́tọ̀ ọ̀rọ̀ àfáṣọ ọdún rẹ ní òfin jòkó tì kọ́ wá wo tí ó ṣẹlẹ̀ láàrin wákàtí kan ànábì ní ìmọ̀ ayé rẹ̀kọ̀ fìyà àbàkà nínú kó ọ lásọ kó ọ lásọ ó rí pí gbogbo aṣọ rẹ ní ọ̀dà òun ló yóò dá òru nínú kó sí ọbẹ̀ wàhíìmà àǹtẹ́jìdà mínú rọ ìhàtàn kẹrìhà àbíkọ ọmọ gbóòórùn tí lọ́dọ̀ rẹ̀ lè jòkó ti wádà rí kọ́ wá jápọ́ wá lóhun gbọ́ saint àbólè rọrùn bẹ́ẹ̀ èèyàn máa ń jòkó sí mẹkáníkì kó ní àwọn fs àti ń gbọ́ ìzèkìnrin ó yóò fi ọ́ọ̀lì yóò fi yí ọlá báṣọ wáìtì rẹ náà bá dibi tiẹ̀ náà ṣe di sọ́ra rẹ̀ anábì ló gbé kẹnu ẹ̀ ìsílẹ̀ kásọ̀ rẹ̀ ó jó àbíkọ ọmọ ẹgbẹ́ òórùn kóòórùn sínú rẹ̀ ò ní dùn sí ìtumọ̀ gbogbo ẹni tí máa ń bá ẹni tí ọ̀yọ́kọ́ bá rìn ẹni tí kò ní ìwà tó dáa ẹni tí ò ní ẹ̀sìn tó dáa tó ọba ti ń bá a ṣe ọjà sí pé ní ìwọ náà ni ó kù nínú tí ń kó káàkiri kò sábì ṣùgbọ́n ó kò nú ẹ̀ ẹ máa wo kọ̀ǹpútà tá a máa ń lò sísẹ́mù tá a máa ń lò àbí sẹ́tì tá a ń lò sọ ma pé tó bá gbé sísẹ́mù rẹ kalẹ̀ àbọ̀ gbé sẹ́tì rẹ kalẹ̀ tó ọba kí sẹ́tì rẹ bọ̀ bí kankan fáírọ́ọ̀sì kọ̀ rọrùn kó ṣe kẹ́ni. kọ́wọ́bẹ̀ tọ́ bá sì máa lo íńtánẹ́ẹ̀tì lérí sísẹ́mù rẹ kọ̀rọ̀rùn kíkíní kí fáírọ́ọ̀sì yìí ti wọ́bẹ̀ àmọ́ yóò tó bá mú flash oní flash tó kì í bọ̀ báyìí tí yẹn ti gbégekúgbe wá tẹ́lẹ̀ òun ti ń di fáírọ́ọ̀sì bọ̀ láti ibi tètè ń bọ̀ flash kékeré ni o sísẹ́mù bó ṣe tóbi tó ọwá kì í bọ̀ báyìí kàjọ́ lo bí ìṣẹ́jú márùn-ún ẹ̀ kó o rẹ̀ síbẹ̀ ó rí pé yóò gbé tí àbí òní gbé yóò gbé nítorí pé ó ti súnmọ́ wọ́n ti jọ rò papọ̀ ló fi jẹ́ pé nínú tí máa lapa jù lára ọ̀dọ́ tó jẹ́ wàhálà àwọn jù lásìkò yìí òun ni pé wọ́n ń bá wọn tí ò sẹ́sẹ̀ àfáàkáàfá àfáà tí rórìrì ọ̀dá òun ni wọ́n ń bá sí èèyàn tí rìnrìn ọ̀mọ́ òun ni wọ́n ń bá rìn eléyìí máa fa káwọn náà kókòkókò wọ́n ilé àjòdá àlìkà kí ni ìwòsàn ilé ìwòsàn ilé òun náà ni kí ọ̀dọ́ kọ̀ọ̀kan kó sẹ́sà àwọn tí ọba máa bá se kó sẹ́sà àwọn tí ọba máa bá dé mọ́nká nàdà khairin kó rí pé àwọn tó bá ní dáadáa lọ́dọ̀ àwọn tí wọ́n nílà aka ìtọ́ dáa lọ́dọ̀ àwọn ní ọmọ bá ṣe mọ́sálásí ọba ti máa kírun kówó dáadáa ṣé kì í ṣe mọ́sálásí tí máa ń rọ̀jò òbí díà kalẹ̀ torí pé kì í ṣe pé ibiṣẹ́ rẹ nìkan ló ti wà àwọn tó bá ṣe ó wà àwọn tó bá ṣe mọ́sálásí ó wo inú síìtì wo lọ fẹ́ gbalé sí inú kọ́pàdì wo lọ fẹ́ rẹ̀tì lé sí àwọn wo àmẹ́rin torí pé ó ṣeéṣe kí mọ́láṣí yan dá kádùgbò yan mọ́ dá ó kò nú ẹ̀ ó lè fa àwọn ọmọ bá díà àwọn ọmọ amòkòkò kó fi wá ọmọ fi ẹ̀ ó ti yé àìmọye ló ti rí dájú máa ní máa dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ tí ó máa yọ̀ fún ẹ lé ọ ti máa kọjọ́ lójú ọmọ fi ààyò rírú ẹ̀ rí kò rírú ẹ̀ rí kì í gbọ́ ọ ìwọ kọ̀ jọ ẹ́ lójú wàá mọ àdúgbò tó gbalé sí wàá mọ inú kọ́mbàdì tó máa gbalé sí wàá sẹ̀sà pé inú ilé tí mo fẹ́ gbé nì kékeré kankan gbé ẹnu ilé fún ọ ọ lọ gbalé sáàrin àwọn àwọn ọmọ amúgbó bí wọ́n bá mu ọmọ rẹ̀ yọ mu ìwọ náà sì lọ́wọ́ rẹ̀ jáde èyí fi gbọ́mọ̀rún lára díẹ̀díẹ̀ máa wà àwọn tó bá gbà àárín èkó àfáà tí máa ń gbà àárín èkó tí ń gbà Island èyí tí ń gbé Mushin pẹ̀lú èyí tí ń gbé àti èyí tí ń gbájégúnlẹ̀ fi wá àwọn èyí tí ń gbé orílẹ̀ àwọn onímọ̀ ní slang lẹ́nu jù island ah, ah, ah, orílẹ̀ island Mushin ajégúnlẹ̀ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kó yìí tí ọba gbọ́ broken tẹ́lẹ̀ bá dáàrin àwọn ọmọ Ìgbò láìdégúnlẹ̀ ó ṣe kíni ọgbọ̀ ọmọ fẹ́ gbalẹ̀ ọ̀hánà gbalẹ̀ sáyé gúnlẹ̀ ọmọ rẹ̀ ọmọ sí ọmọ Ìgbò díẹ̀díẹ̀ ó dájú pé ọmọ sí ọmọ díẹ̀díẹ̀ yóò rìn aláti wòye sí àwọn ẹni tá bàbá sí ilé ìwé bá fọmọ àwọn tọ́mọ̀ rẹ̀ máa bá rìn ọ̀dọ́ kọ̀ọ̀kan ní àwọn tẹ́ ma bá jòkó papọ̀ níta tẹ́jọ máa rojọ́ ìwọ tó pé tó bá ti dàárọ̀ ọlọ́ọ̀fẹ́ gbọ́ ọ̀fẹ́ ka newspaper ọwà lọ jòkó sí paru-paru nǹkan díẹ̀ nù tí wọ́n ń kó wá nílò orí burúkú yóò yọ sínú apọ̀lọ̀ jẹ náà kí ló ta àfisọ pé ká wá àwọn ẹni rẹ bá rìn kò sí nǹkan kan linatamakkan min iktisab min khairihin wa salahihin káwa náà lè mú nínú dáadáa tí ń bẹ lọ́wọ́ wọn ni nínú dáadáa nínú oore tí wọ́n mú lọ́wọ́ káwa náà lè mú nú ẹni ọ̀láì tí èèyàn máa ń bó nílà aká ìrìn ìwọ gan ni tí iri ọba dó dédé tẹ́lẹ̀ yóò fẹ́ dó dédé torí pé ọmọ òkè abẹni ah, yìí ṣe ń sọ̀rọ̀ yìí ìmọ̀ rí nǹkan mú ń bẹ̀ ìwọ náà ní tó bá fẹ́ sọ̀rọ̀ ọmọ òkè ọ̀nà ni màá fi gbọ́rọ̀ kalẹ̀ eléyìí òun ọjọ́ solution ló fi jẹ́ pé kò ká ṣe òṣùwọ̀n àwọn èèyàn síwájú ká tó bá wọn rìn ká ṣèwádìí nípa àwọn èèyàn síwájú ká tó mú wọn lọ́rẹ̀ẹ́ ká tó jòkó tì wọ́n ká gbọ́ ká béèrè nípa tí ń ṣẹlẹ̀ sí wọn káàkiri síwájú ká tó máa bá wọn ṣe bàbá káwọn èèyàn tá fẹ́ bá lò fẹ́ jòkó tì tá fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tá bá rí pẹ́ni tó dáa ni wọ́n oníwà tó dáa ni wọ́n ẹlẹ́sìn tó dáa ni wọ́n ìta ń gbọ́n pa wọn ìtọ́ dáa ni fahumdọ́látókòmù almanṣúdà àwọn gangan ní nǹkan yín tó sọnù tẹ̀ ń wá káàkiri ẹ gbọ́ sẹ́ẹ̀tì rẹ tó sọnù owó rẹ tó sọnù tó ń wá káàkiri níjọ́ tó bá ti ráhùn èèyàn tó dáa tírò rí wọn dáa tí ìró tó ń gbọ́n pa wọn dáa tó ń wá káàkiri tètè yá dùn wọn mú. kádẹ̀ sọ́ra àwọn ọ̀dọ́kọ̀ kan ká má gbàtẹ̀jẹ́ bí ma lè lọ́kọ̀ òlù fáwọn tí ẹnu wọn dùn ọ̀pọ̀lọpọ̀ lónìí ọ̀fẹ́ yan ọ̀rẹ́ ẹni tí ẹni tí gbọ́rọ̀ ẹni tọrọ rẹ̀ dùn ẹni àfa yẹn dùn mo gbádùn rẹ̀ sọ sọ wọn nítọ́sọ ọ́nùnù ká sọ́ra ká má gbàtànjẹ pẹ̀lú àwọn tó ṣe pé ẹnu wọn dùn abẹ́ni tó ṣe pé tẹ́ bá rí báyìí masha Allah hasanul aiha hasanul mazhar afa ìdúró rẹ̀ ọ̀pọ̀ o ti fẹ́ bóòlù ti fẹ́ sọ sí ó dùn owó lójú ó dùn orí ó dùn orí máyà ẹlòmíín tó fi sìnànú tó fi mọ́ rẹ̀ kọ́ rẹ̀ ó sàrí pọ́mọ yẹn fine fine boy ni ó ti yé asọ́nbọ̀ yìí ni fine girl yìí ni òun náà lórí tí fi ń bá rìn kọmọ pé tí ń bẹ ní ọpọlọ rẹ̀ tí ń bẹ ní ọpọlọ rẹ̀ àfà n tó lè ba ìgbésí ayé mùsùlùmí jẹ́ fún ni àmọ́tòrípọ̀ dá tó bá ráwọn míì nínú àwọn ọmọ mi torí pé eléyìí àfà ọ́gìlì kò fáìn kò ní fẹ́ jòkó tí kò ní bá wọn rìn bẹ́ẹ̀ sì ni eléyìí tó tí ọ̀fẹ́ bá rìn ìwà dáadáa ní bẹ lọ́wọ́ ẹ̀ kìí parọ́ kìí jàǹbẹ́ èèyàn kìí ṣòfófó kìí sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ìmọ̀ kírun déédéé ìmọ̀ gbọ́wà sí dédé àkílà dada ní bẹ́lá rẹ̀ àmọ́kọ̀ fẹ́ mú lọ́rẹ̀ pé eléyìí ò sí rí mọ́yàn ẹni tó fáyìn tí wọ́n wọ́n tó dáa pé lè sí rí mọ́yàn tó yẹ pé ìròrí rẹ̀ ti dọ̀tí wọ́n ti prógámù ọpọlọ rẹ̀ bàbá ìròrí àwọn wẹ́sì ní bẹ́ lọ́pọlọ rẹ̀ láti from a to z irú ẹnìyẹn ní bá rìn ẹja mọ́gbàtànjẹ pẹ̀lú irú àwọn èèyàn bẹ́ẹ̀. ìkànnì àwọn àfa ọkọrin ó ní ogoloro ìjàlá ìdá àrọ́dítà ìhàhàhùn wátawásámánà òmùrọ̀hún wátàfàkọ́dá fàìdá zọ̀fẹ́rẹ́ tàbílì làbá bá ti wà tókọ́ fábíhìlì yàdá ìní kọ̀rọ̀ kọ̀rìrọ̀ àìní fàṣídóde àfáà sọ pé ìwọ ẹ̀yà mi ó bolórí ìjàlá àwọn èèyàn tó bàbá rìn dẹ́wọ̀n wò dẹ́wọ̀n wò ìzà àrọ́dítà ìka àhún tó bá fẹ́ bá wọn rìn tó fẹ́ bá wọn lò dẹ́wọ̀n wò má wò pé nítorí kí wọ́n dá lásọ wọ́n dá lójú ọ̀rọ̀ ẹnu wọn dùn má fi bá wọn ṣe wátàwá sàmẹ́nà òmùrọ̀ hún wá nípa alámọ̀rí wọn dáadáa béèrè nípa wọn dáadáa kó tó di pé wàá bá wọn ṣe o ẹlòmíì ojú rẹ̀ ó tutù ẹ máa wò pé ọmọ lélẹ́yìí ọmọ tutù báyìí ojú tutù kọ́ ló fi dájọ́ o àìmọye ojú tó tutù tó ṣe pé igbó igbó pásù kẹ ni ó mú láàárọ̀ ni ó mú lọ́sàn-án ni ó mú lálẹ́ kò sì ní yọ lójú ẹ̀ kò ní hàn lára ẹ̀ ẹlòmíì tó bá sì rí báyìí tó bá rí báyìí bọ́lá wọn bá ṣe dáa ni ojú rẹ̀ máa lé kókó kókó ní. àmọ́ tòun ti bẹ́ẹ̀ ẹlòmíì tó bá rí tó bá sọ̀rọ̀ àfa ọ̀rọ̀ yìí ò ní fọ ọmọra tó àmọ́ tó bá ṣèwádìí ẹ̀ dáadáa ó rí pẹ́ nìire ni. àfa ní fáyidá zọfírítà bíbí ńlá bá àbátẹwà tó kọ nígbà tó lọ ń bá wa ní kó o jèrè pẹ̀lú àwọn tó nílà káyì tí wọ́n sì níbẹ̀rù ọlọ́run ọba àwọn ìyẹn ni ó dè mọ́ àwọn èèyàn ni ó súnmọ́ àwọn èèyàn ni ó jẹ́ kí ojú rí ó lè tútù kó lè sórí rẹ̀ ọmọ ìyá mi àwọn ọ̀dọ́ láwùjọ yìí wọ́n ní wàhálà tọ́pọ̀ pàápàá jùlọ ọ̀dọ́ mùsùlùmí wọ́n ní tọ́pọ̀ gan tó dà wọ́n láàmú tí ò jọ́pọ̀lọpọ̀ wọn ní kí wọ́n rí mọ̀nà nínú àwọn wàhálà àwọn ọ̀dọ́ láwùjọ wa òun ni pé dọ́nà báàdù shabab àwọn ẹ̀kánú àwọn ọ̀dọ́ èrò wọn ni pé annali ìsìláàmà takiyidun lilhuriyat wakabutun litokot ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ mùsùlùmí lónìí nínú èrò wọn ni pé wọ́n rò pé ìsìláàmù tẹ́rẹ̀ yìí ní tó wọn sọnù náà wọ́n rò pé ìsìláàmù taari ìsìláàmù kò fún ní freedom nǹkan máa ń dèyàn ni obìnrin ń rò bẹ́ẹ̀ ọkùnrin ń rẹ̀ ńgbò tí wà kékeré ń kírun déédé o ń gbàwẹ̀ o yọ lọ mọ́ṣáláṣí ọwọ́sọ tó dáa kò ní kò kásọ torí pé ojú rẹ̀ òbí rẹ̀ ní ń ìgbà tó dàgbà tóun náà rí rẹ̀ pé èmi nìyí náà dá báyìí èmi náà ti gbogbo tóbi rẹ wá ní ó nye yẹn tóbi rẹ̀ sọ pé pẹ́sìn ní nǹkan ní bódìjọ sunday wọ́n jáde wọ́n lọ gbọ́ wá wọ́n gbọ́ láàárọ̀ wọ́n gbọ́ rọ̀lẹ́ gbogbo nǹkan yìí yóò rí i pé nígbà téèyàn ń dèèyàn ni aláyé ti pọ̀ jù ẹnu alátàárọ̀ àti àníjọ́ tàtẹ̀ fi sinmi ni ọ̀yẹ́ ká tiẹ̀ rẹ́ẹ̀sì ọ̀yẹ́ ká rẹ́ẹ̀sì mo yóò wò pé Islam ń ní ìhun lára. èwo ni ká ṣe léyìí ká má dùn ká má sùn ká má tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló wo islam pé islam ọ̀fẹ́ káwọn sùn káwọn tọ̀ torí pé islam ń sọ pé irú aṣọ báyìí ni ọwọ̀ irú oúnjẹ báyìí ni ọjẹ irú nǹkan báyìí ni kò mu àsìkò báyìí ni o sin lọ́wọ́n ọba àsìkò báyìí má sin lọ́wọ́n ọba níbẹ̀ ó wá ti rí pé islam ti dàn mọ́bì kan ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ní wo islam ní wo pé ah islam yìí gan kò tiẹ̀ jẹ́ ká lo àwọn ability wa kò já lo agbára tọ́lọ́hún agbára tí ń bẹ lára wa kò já kò àfa kò encourage wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló wò lọ́bẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ilé ìwà mú ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ń sá fún islam wọ́n ń sá fún sunna wọ́n yà pé islam ẹ̀sìn tí máa ń dá wa padà sẹ́yìn ni ẹ̀sìn tí ò mọ́là ju wa ẹ̀sìn tí ò já nídàgbàsókè nínú ọ̀rọ̀ ayé wa ni ọ̀pọ̀lọpọ̀ wọn rò sí ilé ìwà wọ́n jẹ́ kí wọ́n ní pé ìsìláàmù ò jẹ́ kí dàgbàsókè ọwọ́ náà gbèsè ayé àwọn. kọ́dà tabaníkà máa ìsìláàmù bí a ti ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wo ò lè ní dàgbàsókè. nǹkan wà nínú òrí àwọn ọ̀dọ́ kan nù nínú àwọn pírọ́dẹ̀mù wọn nù. ẹ wá já béèrè sọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ tí wọ́n ní ìwòsàn irú nǹkan báyìí. kí ni ìwòsàn irú nǹkan báyìí táwọn ọ̀dọ́ fi padà sínú ẹ̀sìn èyí tí ń ṣe ìsìláàmù nù wọn gan tí ń ìsìláàmù nù wọn gan àwọn ẹ̀kan èyí tí ń ṣe ìsìláàmù ọlọ́bẹ̀ ẹ̀yọ nù wọn àwọn ẹ̀kan rí i pé tí ń yẹn ti pọ̀ jù wọn ò ṣe tí ń ṣe yẹn èyí tí wọ́n ìsìláàmù ọlọ́bẹ̀ òun ti lé ju gbogbo kan lẹ́ máa lé ìsìláàmù ò lé débẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ́kárí mímú ni ti ń bẹ́ńtà nísìn ìsìláàmù ọ̀làjú ni báńdà bíi gan bá ń bẹ láyé dásìkò yìí òun gan ṣe kí ni yóò tún ṣe yóò adjust anábì máa adjust torí pásìkò tá a wà yìí àsìkò adjustment ni tí ẹ gbọ́dọ̀ adjust bí gárí bá kọjú sí lẹ́yìn gbọ́dọ̀ ṣe kí ni lágbọ́dọ̀ kọjú sí ntí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí Islam sí ní kí wọ́n láfi yanjú nǹkan yìí kò sí ní tá fi yanjú ẹ̀ òun ni pé ká sísọ lórí irọ́ ká sísọ lójú irọ́ ká sàlàyé pàtàkì islam fáwọn èèyàn ká jẹ́ káwọn shabab àwọn ọ̀dọ́ kí wọ́n mọ ẹwà islam ní tí wọ́n ṣàìmọ̀kan rẹ̀ nínú pápákọ̀ islam tí ń bí ìròrí kúrúkú fún wọn ká sàlàyé àwọn nǹkan yìí fún wọn ká sọ fún wọn pé al-islam islam tẹ́rí yóò laysa taqyidan lil hurriyat islam tẹ̀rí kìí ṣe ẹ̀sìn kan ni tó ṣe pé ó wá fi ó wá de freedom ọmọnìyàn mọ́lẹ̀ islam ò de freedom ọmọnìyàn mọ́lẹ̀ o ẹjọ́ ajé yàwọn èèyàn pé walakinnal islam tanzimun laha islam wá fètò sí freedom ọmọnìyàn ni ó fètò sí ni ó dẹ̀ fẹ́ wá fún freedom ọmọnìyàn ọfẹ fún freedom ọmọnìyàn ọfẹ fún un ní ọfẹ dojú rẹ kọbi tó dáa ọfẹ fún láwọn ọfẹ fún láwọn orientation kan tí Islam wá sí nìyẹn títọ́ jásí pé ní freedom tí wọ́n bá ní kò ní tako freedom ọmọlàkejì rẹ̀ ìyẹn ni pé freedom tí wọ́n ní kò ní lọ fèrí gbá freedom ọmọlàkejì rẹ islam wá sínú torí pé níjọ́ tá a bá fún kálukú ní freedom bí kò mọ̀ sí tó bá fẹ́ lọ bìlà hudud tí freedom yìí ò láàlà tí ò láàlà kò sí tàbí ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n àwọn ẹni tí máa ń lo freedom tiẹ̀ tí ò láàlà yóò mọ kó fẹ́ freedom tẹlómi islam ò dẹ̀ fẹ́ kórìí bẹ́ẹ̀ eléyìí ọwọ́ fa fífa àlà fìtínà kí ọ wà láwùjọ ariwo máa pọ̀ láwùjọ ìbàjẹ́ pọ̀ láwùjọ nítorí kálukú bá ní freedom bó ṣe fẹ́ tí ò sí ààlà fún ariwo máa pọ̀ ìsìláàmù ní kìí pé ó ní ẹ ní freedom àmọ́ fààlà sí ó fẹ́ ètò sí ẹjá sàlàyé fáwọn èèyàn bẹ́ẹ̀ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó ń ṣàlàyé alhuriya almuhaddada fún wájọ́ kan yẹn ni pé fírídọ́ọ̀mù tó láàlà lábí ṣàlàyé rẹ̀ fún wa ó fẹ́ ká mọ̀ pé a gbọ́dọ̀ ní fírídọ́ọ̀mù tó láàlà o ó wá ní àpèjúwe àwọn èèyàn dà gẹ́gẹ́ bí láyé níbi freedom ó làá jẹ́ bí àwọn èèyàn tí wọ́n wọnú ọkọ̀ ojú omi ni kálukú wá ń dìjà ju ibi tí ó dé sí àwọn kan jòkó lẹ́gbẹ́ kan àwọn kan jòkó lẹ́gbẹ́ ọ̀tún àwọn kan jòkó lẹ́gbẹ́ òsì àwọn kan jòkó lókè àwọn kan jòkó nsàlẹ̀ kálukú wa sọ tóbi tí mo wà yìí o àyè tèmi ni kẹ́nìkan bá mi dùn wọ́n má débi bàmí yàrá tèmi lélẹ́yìn nínú ọkọ̀ ojú omi kan náà kálukú wa ń kọ̀ntró àyè rẹ̀ nígbà tó wá yẹ ẹnìkan wá wò pé ah, èmi mo kú nínú bíbáyé ọ̀rọ̀ mi náà kúkú bíbáyé fún ọba muhammad ó mú èso ó bá bẹ̀rẹ̀ sí ní dá ní bá bẹ̀rẹ̀ sí ní lubi tí tọ́já ààyè tiẹ̀ gbà gbà nǹkan léso téèyàn bá kanú ọkọ̀ ojú omi léso tó dáa lu kí ni ó omi ó gbàbẹ̀ wọlé tó bá wọlé kí ni ó wọ́n tẹ̀rì anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni tán bá kọ̀ fúnru ẹni bẹ́ẹ̀ wọ́n yìí akadó tán tí wọ́n jó lu wá a. Ah, wọ́n lu ibi tó ń lu yẹn tó wá sọ pé àá kí ló kàn yín pẹ̀lú tèmi àṣẹbí mi mo ní bíbá jẹ́ kí n ṣe tí mo fẹ́ tí wọ́n bá kọ̀ fún tí wọn ò jó lu ànábì ní nájà yọ́là kò ní mú yó àwọn náà ó sì là wọn ò ní kú sómi wọ́n tàràkù tó bá fi ilẹ̀ tán ní ṣẹ́bọ̀n ló kú ní ayé tiẹ̀ ìkúsáyìí wa ní lu ànábì ní gáàrí kọ̀ yọ́ tẹ̀rì sínú omi wọ̀gáàrí kò gbogbo náà jẹ́ wọ́n tẹ̀rì sínú omi sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé òrìṣọ́ pé ìwọlọ́gbanú yàrá ìwọlọ́gbanú lé kọ́ wá bẹ̀rẹ̀ sí ni ọwá lọ ra spíkà tó lè fàyẹ̀ létí ya àbá ọwá ju lẹ́tọ̀ sí wọ́n gbanú sọ́mù káwọn kan bẹ tí wọ́n sùn ẹnìkan bẹ tó jẹ pé ọ̀rẹ́ tí ò gbádùn tí ò fẹ́ gbáriwo tọ̀ tí wọ́n bá wò pé ibínú yàrá rẹ ni ibi ọ̀lọ́ ń sanwó ẹ̀ kẹ́nìkan mọ́ disọ́pù rẹ o ọ̀gbó ló wà bẹ nìkan sí kíni láti mọ láti sanwó yàrá yìí o wọ́n ló níbẹ̀ ẹlòmíì tó bá gbáriwo lásán ẹlòmíì ti ní eh, eh, eh, high blood pressure ó ti ní lára tó bá gbáriwo lásán ó lè àfa ó lè faint ọkàn yìí lókè lẹ́ẹ̀kan náà gbìyì torí ẹ̀ fírídọ́ọ̀mù tá a bá ti tu lẹ́nìí kò sí tàbí ṣùgbọ́n wàá lọ ṣẹlẹ̀ tí Islam bá wá ní pé nígbà yín ni ẹ rìn sí nǹkan yín ni ká ẹ jẹ ẹ má jẹ eléyìí ẹ mọ̀ pé tí ò ní kó bá yín lónìí ẹ yìí. ntí ò ní kó ntí ò ní kó bá yín lóní ẹ jẹ ntí ò kó bá yín lóní ẹ má jẹ ẹ má mú eléyìí eléyìí ní ká ẹ mú à mọ̀ pé ntí ò kópa lára bá làáfíà rẹ ní islam ní ọmọ ìsìnkìní nínú ọmọ mu wàhálà yẹn afá yìí ti pọ̀ jù ní a má ṣe lé ká má ṣe lé ká ìwúlá ká fẹ́ ṣe gan tábìrì ayé lò ẹ jẹ́ wàá fúnlé ayé mọ́ yẹn tó bá tu ẹlẹ́kọ̀ọ́ wọ́n tó fẹ́ kọ́ jẹ́ tó fẹ́ kó òrìṣìbí tó fẹ́ yóò kópa lára fẹ́ lómii yóò dá wa lálẹ́ fẹ́ lómi kẹ́nìkan wò pé àsìkò mi mo lè wọlé àsìkò mi gírin mo lè wọlé ẹ̀ẹ́dẹ́gbọ́rọ̀ tilẹ̀kùn ṣebí mo lójú mi mo sì fẹ́ sùn àbí mi mo lè lọ sùn ọ̀dẹ̀ ni wọ́n gbọ́dọ̀ tilẹ̀kùn ọ̀dẹ̀ jòkó ta aago méjìlá aago kan aago mẹ́ta òru oníwọ́mọ́ tilẹ̀kùn ẹ̀gbọ́rọ̀ tí o sẹ́mi kó yóò kó báwọn èèyàn ẹ̀ kó ní pé àsìkò ẹ̀ lè ní kí n wá sùn àwọn ò ní ọlọ́sùn ni òun torí pé tán bá fi ọ́ lẹ̀ pé kí wò ó ṣe bó ṣe fẹ́ ọkọ̀ ìjòkó ta ni oníwọ̀n ò ní tilẹ̀kùn pé tó bá wù mí màá ti là tó bá wù mí sórí mi torí àjọ nílẹ̀kùn ni mùsítà bí ṣùgbọ́n ó kó bá wọn yòókù àwọn kan yẹn láti wò dáadáa ká jẹ́ kó yé àwọn ọ̀dọ́ yìí tí wọ́n fẹ́ ṣẹ̀sìn tí wọ́n fẹ́ ṣe súnà tí wọ́n rí pé súnà ti lé jù tí wọ́n ní pé gbogbo ilé ìtẹ́ ìṣe yẹn náà mọ̀ iṣẹ́ iṣẹ́ ògùn la fẹ́ ṣe gan abáṣe ní aráàmù ni tabanítọ̀ wọn aráàmù ni iṣẹ́ ògùn la fẹ́ ṣe ẹjẹ́ ajé yé wọn pé ìsìláàmù òde yín má bì kan kò ní ẹ má ṣe nǹkan o kò fẹ́ kí wàá lọ ṣẹlẹ̀ ni o kóbìnrin ó wò pé ẹni ẹ má wọ̀ sọ́lé ìwọ la fẹ́ wọ̀ ìwọ náà wo bó ṣe wọṣọ kásọ yẹn ìwọ ní fírídọ̀mù kọ wọṣọ kọsọ lóòótọ́ ọ̀fẹ́ lohun tí ìsìláàmù ni o lò bó ṣe wá wọṣọ kọsọ yẹn àìmọye èèyàn ló ti kó bá kí wò tó àìmọ̀ èèyàn ló jí látàárọ̀ ọjọ́ tó ti jí níjọ́ tó jí láàárọ̀ ọjọ́ yẹn ọlọ́run ní rántí ìrántí ọlọ́run ń ka kùránì ọjáde ta báyìí pé kó wọn ti ẹ̀wọ́ ti ń lọ ta lásán àbí kókò ti ẹ̀jáde ta kọ́ lọ ra nǹkan lórí wọ ọba chíǹjì ìròrí àlìkí àmàmà ọba bẹ̀rẹ̀ sí ni máa wáyé pé ọ́ oh, oh, Allahu obìnrin yóò làwọn náà tó wá níyàwó báyìí ó sọmọ pé freedom tiẹ̀ tí wọ́n ló ń lò kúlò fi kó bọ̀ ìgbà tí ló bí islam sí ni a lò àwọn àlàyé ìlàsì fáwọn èèyàn àwọn èèyàn pé islam sí ni wa ló fi sọ fún wa pé àwọn nǹkan tí ká débẹ̀ jẹ́ ara mu ó ní eléyìí ni àlà ọba ẹ ni ẹ ni ní ni tọ́lọ̀n bẹ́kẹ́ sí ọlọ́run ni eme kọjá rẹ fatilka hududu láì fala tàtàdúhà eléyìí náà àwọn nǹkan tí mo bẹ́kẹ́ ẹ̀mọ́ sí ma kọjá lọ lọ́bù mí o bọ́lọ̀ sí bẹ́kẹ́ ọ̀sọ̀rọ̀ ní kọ́ sọ̀rọ̀ bó ti owó ní owó tọba ti wò bọ́lọ̀hùn sí fẹ́ ní ó wò kú ó bára kí ó O kó bára rẹ̀ ó kó bẹ́ẹ̀ lómi. torí gbà tó bá mọtí tó bá yó tán tó yó tán tó mọtí tó yó tán àkọ́kọ́ ni pé inú àkóbá tó kọ́kọ́ sí fúnra rẹ̀ ni pé àwọn ẹgbẹ́ ọmọ rẹ̀ wọ́n fi ọsẹ ẹ̀yẹ. àkóbá mi tó ṣe fúnra rẹ̀ òun ni pé àwọn èèyàn ó lù ọ́ débi kí wọ́n gbowó àpò rẹ̀ àwọn ọmọ rẹ̀ lálẹ́ ẹjọ́ náà bóyá owó oṣù rẹ̀ lọ́gbà lọ́ndarí bọ̀. tọ́yẹ kó fi sanwó lé tọ́yẹ kó fi fáwọn ọmọ rẹ ló ń jẹ́ kó fi ran fún wa àwọn kó lápò rẹ lọ torí ọmọ tó ń ó kó bá wọn fámìlì rẹ kó bá wọn. a ṣàlàyé àwọn kan ìfáwọn yẹn a jọ wọn pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kì í pé ó dè wá mọ́lẹ̀ ó ní a máa dáadáa ó ní ni torí ẹ̀ wàhálà faladáhìí ẹlẹ́ àbíhìí mọ́ṣíkìlá mi ní asìlẹ̀ àtàbá tí wọ́n mọ̀ pé ìsìláàmù bẹ́ẹ̀ tó sí nǹkan ni kèsì kó dèrò amọ́lẹ̀ kèsì pé ìsìláàmù ọ̀fẹ́ ká free tàbá ti mọ̀ bẹ́ẹ̀ eléyìí jẹ́ àmọ̀ pé kò yẹ ká nírò pírẹ́mù yìí láti lẹ̀ torí pé ìfètò sí nǹkan ni wàláì amúrúwà kìíyù káfètò sí nǹkan ni nǹkan tó ṣe pé ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan ni kò sọ̀rọ̀ gbèsè ayé tẹ fẹ́ ṣe láyé lónìí ẹ rí i pé ìfètò sí mẹ́mẹ́. béèyàn bá fẹ́ lu ayé tó bá lòun ò ní fètò sọ̀rọ̀ gbèsè ayé ṣé yọ̀rọ̀ ayé ṣe wàláì kò lè rí ṣe. èmi àti ẹ gbogbo alágbàfà fún ìdarí oúnjẹ àti múmu gbogbo alágbàfà fún tóbi bá pa wá jẹun àbá jẹun ajẹ́ àbájẹ́ ọjọ́ tààrọ̀ ọjọ́ tọ̀sán ọjọ́ talẹ́ o lè lọ́ọ̀ jẹun kọ́ àti bá lọ gbà ẹ bíríbírí tó bá gbà tó bá pẹ́ jù láàrin oṣù méjì oṣù kìíní ọwà tó gbogbo wa la gbà fún ètò jíjẹ múmu àwò ìta lè jẹ tí ò ní kópa rárá bá wa bí wọn bá jẹun jù nísìnyí oúnjẹ tó yẹ kíyàn mẹ́ta ọjẹ tí wọn nìkan bá jẹ só lè dìde ọmọ ìrìnàjò wọn ni ọ jẹnjẹn tí ò ní nimila gbogbo alàgbà fún ọ̀rọ̀ oúnjẹ débi pé ẹlòmí owó pé tí n bá jẹ ẹ̀bà iná máa ronú mi ní jẹ̀bà ó sì bóde wọ́n fẹ́ fún wọn lẹ́bà ẹni ẹjọ́ mi lè jẹ̀bà mi lè jẹ̀bà mi ò kọ́ kí n mú mínírà lásán ẹlòmí ó sì wò pé tí bá jókè ní lẹ́ẹ̀mẹ́ta léra wọn abẹ́mi ìjì léra wọn ń bára mi ó jókèlè kó lé láàárọ̀ ó sì débi tí ó ti òde wọn lókèlè lọ́wọ́ àmì ìyàn ní jẹun ni ó ò ṣe fúnra rẹ ní fírídọ́ọ̀mù kọ́ máa fètò sọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ kọ́ jókèlè yẹn kó ní kó bára rẹ̀ ló jẹ́ pé kálukú ní ètò oúnjẹ wa à ń fètò sí láti fi lè fi tún àlàáfíà ara wa láti lè fi tún ṣe kí ló wá dé táà ní sọ pé kí Islam fètò sọ̀rọ̀ gbèsè ayé wa ọ̀rọ̀ àwùjọ wa náà ní kálukú bètò sí àwùjọ ẹnìkọ̀ọ̀kan létò ó ní bá a ṣe kọ̀ọ̀kan gbogbo ata àjòkó yìí nísìn wa tọwọ́ agbádá à ìbẹ̀nu wa tọwọ́ bùbá ìbẹ̀nu wa tọwọ́ jẹ̀lámíà ìtàwùjọ yìí ńlá lọ́sọ lẹ̀ nìkan nu wa nítọ́jẹ́ yorùbá tó wá sọ tó pé wa bíbáyìí wò bá ìwọ ò ṣe ní pé o ní freedom kó o ló sọ wá bíbà yìí bóyá ní bóyá o ti wẹgbẹ́ kọ́dà ìyàwó rẹ̀ gan sá fún ọ nítorí pé kò sínú ètò àwùjọ Yorùbá kí wọ́n máa ró sọ káàkiri òde àwọn onímọ̀ sí bẹ́ẹ̀ ọmọ Ìgbò kọ́dà nílẹ̀ lárúbáwá tán máa ró sọ gan níjọ́ òun ni wọn ò sí tí wọ́n bá lè bẹ́ǹdì fún ètò àwùjọ rẹ̀ wáyé tó lè bẹ́ǹdì fẹ́tò kíni fẹ́tò ẹ̀sìn tó wá rò pé ìsìláàmù dí ọmọ bìkan ìsìláàmù dẹ̀yìn mọ́mọ́ yẹn kan ó fòtò sọ̀rọ̀ gbèsè ayé yín ni kálukú ní ọ̀ràn sọgbẹ́sẹ̀ ńlá láwùjọ rẹ̀ ò ní ran bí wọn ò ran ṣòkòtò wa ibà sí ran yìí àwùjọ lélẹ̀ wàláhì bá dáwùjọ mi tó bá máa rán ṣòkòtò tiwọn ṣòkòtò tiwọn káì subhanallah so rọ́wọ́ sàlàyé nìkan ni ó ti rin so ìkọ̀tà àwọn tàbílíìgì yẹn mẹ́sàn-án ti wọn nu sórí ọwọ́ sàlàyé nìkan ni ó ti rin bíbà yìí wá nì wọláì ọlọ́run mo fi búra o ọlọ́run mo fi búra o yóò tó ń tẹ́ lè wọ̀ fún èèyàn mẹ́rin mẹ́fà lẹ́ẹ̀kan náà bí sòkòtò yọ̀ọ́fẹ̀ dé yọ̀ọ́fẹ̀ báyìí ni yọ̀ọ́ mọ̀ á wọ báyìí ah, ó ti rí rí wọn rí tọ́ba lọ ájì ó rí bẹ́sẹ̀ rán sòkòtò láwùjọ tí wọ́n wọ́n rán rò láwùjọ yìí wọ́n rò pé ọ̀rọ̀ àpẹẹrẹ kó gbé ọlọ yàbá kó ní tọ́fẹ́ máa wọ̀ ní kó ló ní freedom tó bá mú ọ lè bẹ́ǹdì fún ètò báṣà wa ṣe rí láwùjọ yìí láti wọrú aṣọ tá àwùjọ wa ń wọ̀ wáì tó lè bẹ́ǹdì fún ètò ọlọ́wọ̀n ọba àtànábì rẹ̀ sallallahu alayhi wa sallam kódà nínú ètò àwùjọ bàbá ń lọ pẹ̀lú mọ́tò nísìn o lè lo ní freedom àwọn kíní traffic light yẹn kọ́ wá lò ní òbí fún àbí kí ọlọ́pàá kọ́ dọ̀ọ́dún kọ́ wá ní ọ̀tàkùn mọ́ ẹ lọ́wọ́ sọmọ pé ọ̀daràn bọ̀rẹ̀ lọ́rùn kò ní ó sì máa dá mi dó jẹ́ kí n ṣe mí mo ti fẹ́ náà kọ́ ọ̀tàkùn mọ́ ọlọ́pàá lọ́wọ́ kó lóò ní dó máa dọ̀ọ́dún sọ̀nkọ́ ọ̀ọ́kà àbùkù ọkà àbùkù débi pé gan àwọn ará ilé rẹ gan ó sì kí wọ́n tún gbọ́ pé ah, ah, aláyè kí lè ṣe wọn sáyẹn fún ẹ̀yin náà gbàtàn dáyé lókè lótẹ́ ẹ̀dọ́ kí ló dé tẹ́nìkan máa sọ pé Islam ó ti le ju ó ń de amábì kan ni Islam ò dẹnì kankan mábì kan o níjọ́ tí kálukú ọba ti fètò sí ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ ọ̀rọ̀ jíjẹ múmu rẹ̀ ọ̀rọ̀ bí ó ṣe lo àsìkò rẹ̀ nǹkan dàrú mọ́ lọ́wọ́ tó bá dàrú báyìí yóò blémù ara rẹ̀ àwọn ayé náà blémù rẹ̀ bẹ́ẹ̀ náà ni pé ká mọ̀ pé ìsìláàmù ní ó ní láti fètò sọ́rọ̀ gbèsè ayé wa ìsìláàmù òde la káyọ̀ amọ́bìkan o ó fẹ́ ká lo agbára wa ó fẹ́ ká ronú ó fẹ́ ká ronú ìsìláàmù òde wa amọ́bìkan o ó ní ká máa jẹun tó dáa ó ní ká máa mu tó dáa àmọ́ ẹ̀mọ́ jẹ̀jẹ̀ apá ẹ̀mọ́ nana apá kẹ́lẹ́mọ̀ kí ìsìláàmù dáa àwọn àlàyé yìí láti fáwọn èèyàn ìsìláàmù kò ní a máa gbádùn ó ní afẹ́bìnrin kọ́dọ̀ tó ní afẹ́ ó ní afẹ́ dérí mẹ́ ẹ̀sìn wo ló dáa tó yìí hù ẹ wá níyìn wá freedom ìwà lẹ́yọ̀ kan lọ fẹ́fẹ́ ẹ̀yọ̀ kan tó bá fẹ́fẹ́ yẹn wà ní àlè mẹ́jọ níta ẹgbẹ́rẹ́ ibú nìyẹn èrè ibú nìyẹn yóò lálẹ́ àlè mẹ́jọ níta gbogbo ọ̀nà wà bímọ fún ẹ̀yọ̀ kan tó wá fẹ́ yìí nìyí o ti àwọn ọmọ tó bí ìta abọ́yẹ̀yẹ̀ kan tó fẹ́ sínú léyìn ẹ̀yọ̀ kan lẹ́yìn kí wọ́n bí ma ṣe náà kí ló dé wàá ṣe tí islam ní kẹsí ó ní ẹsẹ mẹ́ àkọ́kọ́ fáńkì hu máa tọ́ balà kún mìíràn nìsa mafina wàtúláta wàrúbáà fàyín kíftun alẹ́ àtàdìlú fàwáhìdá kí ló dé tẹ̀sí yìí níta bá tẹ̀yìn lọ́rùn ní obìnrin ẹ̀rí nǹkan islam ó tún yín lẹ̀ islam ò dẹ̀yìn má bì kan ẹ ṣàlàyé fáwọn èèyàn kọ́ wá sí islam kọ́ padà wá sínú sunna islam èé sí islam tó fẹ́ bá ti yín já ó ní tó bá bá yín mú inú obìnrin kálẹ̀ tó bá fàyàn lọ́ba wù ọ́ láyé tiẹ̀ máa bá yé kálẹ̀ tó wù ọ́ láyé tiẹ̀ ni pé obìnrin tẹ́mi ń fẹ́ obìnrin tó bá kópa ní òun náà ni ọmọ wákàkiri tọ́ ọ̀ bá rí láàrin ọmọ Yorùbá kọjá sọ́dọ̀ àwọn ọmọ ìbò tó bá jẹ́ mùsùlùmí ni wọ́n kọ́ lọ fi hàn wálé ó sì náwó yóò sọ mọ́tò ọ̀bà ìlàkúnlọ́lọ́run bá sọ ẹgbẹ́ ìsìlámù òde amọ́lẹ̀ ní bá tẹ́ ọlọ́run ló ní wáyé tẹ́lẹ̀ kọ́ fún ọmọ ìsìláàmù nítorí ẹ̀ ìwọ̀n òṣèṣin tí ọ̀dọ́pọ̀lọpọ̀ ṣẹ̀sìn ló nínú tí ọ̀dọ́pọ̀lọpọ̀ tí ò jẹ́ wọ́n ṣe ẹ̀sìn ló nínú wọ́n rí ìsìláàmù sí ẹ̀sìn tí síkíní tí ń gbé àwọn ẹ̀dẹ̀ síbi kan pẹ̀lú ah, ah, a máa ṣe bísínẹ́sì yìí la fẹ́ ṣe ẹ la fẹ́ wọ́n lè léyìí business eléyìí haramu ni eléyìí ìyìn eléyìí ọlọ́run ọ̀fẹ́ èwo láwàá ṣe business pọ̀ tó lálàáfíà ọlọ́run lọ sọ pé wà hálọ́lọ́ olèbé ha wà hárama rìbá ọlọ́run ọ̀fẹ́ kẹ́ jẹ́ rìbá ó sì àwọn business lẹ́tọ̀ọ́ fún yín gan islam da púpọ̀ kò fẹ́ kẹ́ kọjá àlà níbi tí wọ́n ti ń jẹ rìbá yẹn ọmọ kó bá wọn kan ó kó bá wọn kan ọlọ́run wàá fẹ́ tú ọlẹ́ kàn bá kó bẹ́ lómi torí pé freedom tí wọ́n níyẹn ó fi kó bá freedom tẹ lómi islam ọba kí ló ṣẹlẹ̀ ló àwọn nǹkan yìí láṣẹ àlàyé fáwọn èèyàn nínú àwọn program program táwọn ọmọnìyàn ní láwùjọ wa táwọn mùsùlùmí àwùjọ wa ní ta'arrudu shababi littayarati alkhatira ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa lónìí wọ́n ti kó sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròrí burúkú eléyìí sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdẹn tó tóbi jù nínú nínú púrẹ́mù tí ń wọn láwùjọ yìí eléyìí balaka wọn jẹ́ ọba ìwà wọn jẹ́ ọba ìrìn wọn jẹ́ ọba àkídà wọn jẹ́ kí làwọn fìtínà yìí ń bọ́ná tí ń rí ibi tí wọ́n ń rí tí pọ̀ gan pé àwọn àwọn òrùrí burúkú yìí wọ́n ń kó látara àwọn wasailul ilan àwọn àwọn tí a mọ̀ sí àwọn nǹkan mídíà wọ́n ń kó látara rédíò wọ́n ń kó látara tífì wọ́n kó látara íńtánẹ́ẹ̀tì wọ́n kó látara níṣpépà wọ́n kó látara magazine oríṣiríṣi àwọn nǹkan yìí wọ́n ń kúrò rí burúkú mẹ́ wọ́n náà wò tó bá sí rédíò tó tẹ̀ lọ fẹ́ sí tágẹ́tì pé ìròyìn lásán mo fẹ́ gbọ́ mẹ́ o ò lè gbọ́rò yìí thirty minutes kan mọ́ gbọ́gbọ́ mẹ́. ọ gbọ́gbọ́ mẹ́ lára pírẹ́mù wa ni. bó ṣe wá ń gbọ́rò yìí tó gbọ́n gbọ́ lẹ́nu àwọn tí ń sọ gẹ́gẹ́ wọ́n mú information ìbàjẹ́ wá information burúkú wọ́n mú wá fún ọ àwọn náà ó tún pé ìbàjẹ́ fún ọ wọ́n tún dírẹ́sì ẹ̀ fún ọ bó tó wá ń gbọ́ lọ́wọ́ wọ́n bá ju orin sí i wọ́n bọ̀ ju orin sí ìwọ́n tán ní kọ̀dá ọmọ plé orin nínú ilé rẹ pàápàá jùlọ orin burúkú wọ́n ní kọ̀dá gẹ́gẹ́ bí mùsùlùmí kọ́mọ lòlò burúkú nínú ilé rẹ ìwọ́n tó gbọ́ ní ìsì wọ́n gbọ́ lò burúkú nínú ilé rẹ àfi bá wà àtà láti lókù pé wọ́n ń gbé sí báyìí tó sáré pa ẹni mi ò sì lóhun ọ̀fẹ́ kíkẹ́ kan mísì nínú tí wọ́n ń sọ nínú nínú ìròyìn yẹn torí ẹ̀ kò ní pa àwọn ọmọ ìbàjẹ́ ló ti gbọ́ wọ́n sí tv rẹ àpótí èsù tó gbé sínú ilé ìwọ sí o ò lè wo nǹkan láàrin ọgbọ̀n ṣẹ́jú nínú ẹ̀ tó ní wò kó owó bàjẹ́ ọgbọ́ bàjẹ́ ń bẹ̀ owó bàjẹ́ ń bẹ̀ ká tó wá burú jù tó bá lọ sí youtube lásán tọkàn sáàṣì fún sí àtàsọ nípa àbẹ̀rù ọlọ́run ọba ọfẹ́ sáàṣì fún sí ìbẹ̀rù ọba ní youtube afá kan tó bá kóríire mẹ́wàá wá fún ọ yọ̀bọ̀ fàbúrú kan tì lẹ́gbẹ̀ẹ́ tó bá kóríire mẹ́wàá wá fún ọ yóò sì kíni aburú kan yọ̀bọ̀ fi tì lẹ́gbẹ̀ẹ́ aburú tó yẹ pé tó bá rí báyìí o ò ní fẹ́ gbẹ̀yìn wò ọ̀fẹ́ ní kékeré jíǹtì ẹ̀wọ́ kí bóun ránṣẹ́ ń ṣe náà kí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ wá mọ iye àwọn ọmọ yẹn wa tó yẹ pé àwọn òtí ẹ ní wàásí gbọ́ láti rí youtube wọn ò ní wò láti wọn ò ní dára wò láti rí internet àbúrò gangan làwọn ti kíni ní ń wò.

tó bá lẹ́lómi tó bá kírísẹ́tì lọ́wọ́ báyìí wọ́n rò kírísẹ́ rí kan ní sí bẹ́ẹ̀ o ń gbádùn ara ẹ̀ ni. tí ìyá rẹ̀ ọ̀mọ̀ tí wọ́n fi máa ń sún ó ni ń bẹ̀rẹ̀ ọpọlọ ẹ̀. tó bá ti ní ọ̀nà náírà tó bá ti fi àbí ọ̀nà yóò nǹkan dalájọ tó bá pé eléyìí ọmọ ní eh, eh, ra ọ̀nà yóò kó lóṣù one thousand yóò fi rárá ta ntọ́ bá fẹ́ ní owó ntọ́ bá fẹ́ ní owó aburú yìí eléyìí fọ́ káàkiri nínú rẹ̀ náà ni pé inú ti ń fún àwọn ìbàjẹ́ ìròrí burúkú fáwọn èèyàn nípa àwọn èèyàn ń ka síra burúkú wọ́n ka àwọn alikotobo ní hadama tíra ti ń dọpọlọrú nígbà tí àwọn ka tíra mustachirikon àwọn tó ti pọ́n lọ kọ́ńkọ́ islam tí wọ́n wá ń sọ ìsọkúsọ nípa islam kí ọmọ kàwọn tíra àbàjẹ́ kọmọ lo tíra àbàjẹ́ èyí tó gbajúmọ̀ láwùjọ wa yìí ní ọmọ kan dúrátù nàìjíríà dúrátù nàìjíríà àwọn tíra àbàjẹ́ ni nusratul majalis gbogbo àwọn tíra àbáyìí kí ọmọ ẹ̀ka náà tíra ti ń da àwùjọ rú ni eléyìí nínú tọ́ba àwọn ọ̀dọ́ wa jẹ́ láwùjọ ni lóbi jẹ́ kí tọba dágbó àwọn àfáà náà lónìí tẹ́lùkù ẹ̀ bá àfáà ìbàjẹ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ọmọ ẹ̀ka tíra tọ́wa hussein bí kéèyàn máa katira Ibrahim Adnan bí kéèyàn máa katira Ahmed abudulayi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbélé yìí tó ṣe kíni ti ń ba àwùjọ jẹ́ tó ṣe pé àwọn nǹkan yìí ìwọ ńláńlá ni tó lè pa èèyàn tó ṣe pé àwọn ọ̀dọ́ wa lónìí ti ń dé sọ́dọ̀ wọn tí wọ́n ń gbọ́ àwọn nǹkan yìí tí wọ́n ń rí àwọn nǹkan yìí tí wọ́n ń ka àwọn nǹkan yìí nínú newspaper newspaper mélòó lẹ́fẹ́ kà lónìí tẹ́ẹ̀tì bọ́ọ̀rọ̀ ọlọ́run ọba mẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ní ẹ̀bẹ̀rù ọlọ́run ọba tó o bá ti ka ọ̀rọ̀ politics mẹ́ tó sì kọ̀rọ̀ bọ́ọ̀lù mẹ́ ọ̀ka nǹkan mi tí o tí o àfa tí o wúlò fún ọ. ọ wá di pé bí gàyìn sí ń dọ́sọ́dọ̀ àwọn tọ́jọ́dọ̀ wa lónìí wọn ò lè ṣèyàtọ̀ láàrin tó wúlò ń bẹ àti tí ò da nítorí pé kò sí nǹkan kan lọ́pọ̀lọ́ wọn tẹ́lẹ̀ kò sí nǹkan kan ní kíní lọ́pọ̀lọ́ wọn tí wọ́n fi lè ṣe àtúnṣe nǹkan yìí. èyí tó burú jù mẹ́ ni pé àwọn nǹkan yìí ti wá ba àkídọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ ọba ìgbàgbọ́ wọn jẹ́ ọba jẹ́ gan débi pé kò sí dáadáa nínú ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí arínú wọn gan ti ń takwẹ̀sìn látara tó ti gbọ́ ìmí ilé ìwé ni wọ́n ti kọ́ ilé ni wọ́n ti kọ́ gbogbo òròrí mi tí wọ́n gbé sí wọn lọ́pọ̀lọ́ nílé tí wọ́n ti kà nù ìwé ọ̀pọ̀lọ́ solution pélé òun náà ni pé àwọn ọmọ wa ẹja pàkíyèsí wọn kí wọ́n padà síbi pé kí wọ́n lọ kà tíra tó dáa ní tó bá sì dáa nínú àwọn ìtọ́jẹ́ mídíà ni kí wọ́n gbọ́ bí èèyàn bá ṣe gbọ́ fi ilẹ̀ àsìkò wáàsí ni kò sí rédíò rẹ bí ó sì wo tífì níwọ̀n tó ní tífì lé rí pé wáàsí lọ fẹ́ fi wò ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ti yẹ kó jìnnà kó tó máa rí wá sínú tífì lónìí ó jìnnà wọ́n tó oníṣẹ́ẹ̀tì lọ́wọ́ tó ra lẹ́tà sí rí pé dáadáa bẹ̀ ló fẹ́ fi wo àwọn nǹkan tó ṣe pé yóò máa gbin àkídà ìwà dáadáa sínú ọkàn wa iṣẹ́ eré tí wọ́n máa gbé sínú ọkàn wa àwọn nǹkan yìí òun láti ṣègùn láti padà sí nínú táàbì ṣe àmójútó rẹ̀ wọ́n ní ọjọ́ ti lọ nínú táàbì àmójútó àwọn àárín yìí òun ni pé islahul madarij at-ta'limiyya tá a bá fẹ́ tún àwọn ìròrí burúkú tó ti gba àwùjọ wa kan látara àwọn mídíà látara àwọn nǹkan tí ń lọ láwùjọ wa tí wọ́n fi ń gbé nǹkan sí wa létí tá bá fẹ́ tún ṣe ká ṣe àtúnṣe àwọn ìlànà ìkẹ́kọ̀ọ́ wa ká ṣàtúnṣe rẹ̀ àwọn ibi tá a ti ń kẹ́kọ̀ọ́ bóyá lé ẹ̀kọ́ ẹ̀sìn ni bóyá lé ẹ̀kọ́ tọ́jẹ́ ti oní ti ìwédé ni tọ́jẹ́ ta aládàáni tá a ẹ̀sìn torí gbogbo alámọ̀lá ní islamic school gbogbo orú àwọn ilé ẹ̀kọ́ yìí àwọn ń tá a bá ń lò ní sílábọ̀sì fún wọn ká ṣàtúnṣe rẹ̀ ká jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sílábọ̀sì yìí kó fúlù fún àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí ó wúlò bí tí ọmọ sọ nípa ọ̀rọ̀ gbàgbọ́ wọn èyí tí ọmọ jí wọn mọ halali tí wọ́n jí wọn mọ haram tí wọ́n jẹ́ ọmọ bá a ṣe ń bára ẹ nílò bá a ṣe máa ń tajà bá a ṣe máa ń rà àwọn nǹkan tí wọ́n yẹ kí wọ́n jẹ àwọn tí ò yẹ kí wọ́n jẹ gbogbo rà àwọn nǹkan yìí kájọ́ wà nínú sílábọ̀sì wọn. èyí tó ṣe pé yọ ọ̀ràn àwọn ọmọ wa lọ́wọ́ láti jẹ́ kí ọkàn wọn lè fúùl fún ìmọ̀ tí ó wúlò. eléyìí ó sì jẹ́ nǹkan agbára fún wọn yóò sì jẹ́ oúnjẹ tí ó máa tẹ́lẹ̀ nù kọ́ wọn níjọ́ táwọn àròrí burúkú bá ń dé nínú rẹ́díò nínú tv lérí íńtánẹ́ẹ̀tì wọ́n mọ̀ ní nǹkan tó ti jẹ sára tẹ́lẹ̀ tó mọ̀ fi gbà dànù. ẹ jẹ́ ń fi kankan nínú tọ́jú pírẹ́mù aláwùjọ yìí kí n tó dákẹ́ nínú ẹni àlèbìtọ́ ọ̀la ìmọ̀ nìṣẹ́ lọ́wọ́ wọ́láì lára ń tọ́fà pírẹ́mù àwọn ọ̀dọ́ láwùjọ wa á ta láàrin àwọn tí wọ́n ṣe súnà ẹlòmíì fi súnà lẹ̀ lónìí kò sí mọ́ àìníṣẹ́ lọ́wọ́ ni àlùbìtọ́là ni gbà tí ò ríṣẹ́ tí ò rí jẹ tí ò rí mu àfa ó bá di pé ọmọ súnà ọmọ yòrò àbárí inú wọn òun náà bá ọkọ̀ ẹ̀ wò kò sí tó burú àárí inú wọn yọba àtikẹ́ni òun náà bá lọ gbà wọn sẹ́sí ibi tí ò yẹ kó gbaṣẹ́ sí rí báǹkì ni báǹkì mi kò ní mo bá wọn kawó ní mo bá wọn kawó ó níbi tí wọn fi mí sí ń wọ́n bí tán fi mí sí mi àwọn bí tán àwọn tán máa ń tọ́jú dọ́kúmẹ́ǹtì báńkì ń bẹ̀ ní mọ́ wa yọba àwọn ọwọ́ ẹ̀rí fún rẹ̀ ẹ̀rí inú wọn tí ó wò pé mo lè lọ sí mo lè lọ sí military mo lè lọ àbí mo lè lọ mo lè lọ jọ́yà àwọn tán ṣe military tí ó lọ sí kíni tí ó lọ sí àwọn bóyá kó lọ sí ọlọ́pàá àbí kó lọ sí iṣẹ́ kan nítorí pé kíni nítorí pé kò ní sẹ́lú gidi lọ́wọ́ tó pé ọ̀gọ̀rọ̀ nú àwọn ọmọ mùsùlùmí lónìí náà ti wáṣẹ́ iṣẹ́ tí wọ́n rí iṣẹ́ tí ò tó wọn nígbà tí ẹ pa yunifásitì tó ríṣẹ́ kò ríṣẹ́ gidi ìgbà tí ó ríṣẹ́ ó ríṣẹ́ teaching èló wọ́n san fún fifteen thousand naira ni wọ́n san fún ẹ dákun ṣé lè yí gan ò ní mú un pé kí ó fi ẹ̀sìn lẹ̀ àbí kó fi wà dáadáa lẹ̀ àbí tọ́lọ́ máa sànù rẹ̀ nígbà tó lọ sáfíìsì gan ni owó tíjọba ń san fún lásán ní federal nineteen plus ni ó tún gba ti state náà ó tún léye tọ́gbà ń kó wọlé lóṣù nígbà tí ń ṣe service lọ́wọ́ bíi almost thirty thousand ó wá parí ṣé ń gba twenty thousand naira sí kò ní dáwọ́ ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò rí tí ó tó wọn wọn ò ríṣẹ́ gidi eléyìí fa ọ̀pọ̀lọpọ̀ wọn sì ní kò tiẹ̀ ríṣẹ́ rárá eléyìí fa kí wàá lọ ṣẹlẹ̀ kí wọ́n má mójútó sí mọ́ láwùjọ wa kí láwọn afúnṣọ́ fún eléyìí solution eléyìí náà ni pé ká pèsè iṣẹ́ sínú àwùjọ ká pèsè iṣẹ́ sínú àwùjọ nítorí pé nínú jẹ́ tí máa jẹ́ káwùjọ dàgbà sókè òun náà ní kí sí ọwà láàrin ìlú fáwọn ọ̀dọ́ iṣẹ́ tí wọ́n lè ṣe ètò ìṣiṣẹ́ ọwọ́ ètò ìṣiṣẹ́ ọ́fíìsì kí gbogbo wa sì ní ká má rànjú ọ́fíìsì ẹ dákun bí ìbá pé ibi tí ọpọlọ wa gan ti dàrú dé kí ló dé gbogbo wa wá rò pé ẹgbẹ̀rún mẹ́wàá òsì retí kí mẹ́wàá kó retí kí ni kí wọ́n ṣiṣẹ́ lọ́fíìsì eléyìí náà bí mẹ́fà òun náà retí kí wọ́n ṣiṣẹ́ lọ́fíìsì eléyìí bí mẹ́jọ òun náà retí kí wọ́n ṣiṣẹ́ lọ́fíìsì gbogbo wọn kò wá sí ní ìtò ronú pé ṣe bẹ́ẹ̀ nìkan ni mọ́tò wọ́n bàjẹ́ jọba wa tún ṣe ta ni ó ṣe é ṣe báwọn ẹ̀ka ní ọ̀bà wa náà sọ tá à ń wọ̀ ta ni ó ṣe é kálukú wa ń retí kí ni pé ọ́fíìsì náà láti ṣiṣẹ́ ẹ̀dá kò sọ̀rọ̀ ọ̀run kò kí ọgbọ́n wa rò pé inú ọ́fíìsì náà láti ṣiṣẹ́ bọ́bá ní ọmọ pé wọn ìwọ gbogbo yín náà ní kẹ́ẹ̀ka nlọ tí ń lọ wọ́n bá chìtì yín wọ́n bá chìtì yín ẹ̀ka kàwé ìwọ kọ́ ìwọ kọ́ bọ́sẹ̀ tún fóònù sí ìwọ máa lọ tajà torí kò rọrùn ọlọ́wọ̀n ọ̀dáyé ìwé wa òdodo nìyẹn àmì ló ti kàwé lónìí tí òrìṣẹ́ márúwá ní wà márúwá kọ́lẹ̀ lómi gba kọ́dọ̀ ẹni tí ole lè fìdí ìyòkan owó tó owó jù lọ bí márúwá ẹja wáṣẹ́ fún wọn ẹja pèsè fáwọn ọ̀dọ́ ẹja kọ́ wọn níṣẹ́ kámà nílé ọ́fíìsì ọ́fíìsì nìkan ni bẹ́ẹ̀ bá kàwé ní ìwé nìkan kọ́ ní àwọn ẹjẹ́ wọn lọ kọ́ṣẹ́ kápẹ́sì nítorí pé nínú tí ó jẹ́ kí àwùjọ dàgbàsókè ni tí ti ṣiṣẹ́ àìníṣẹ́ lọ́wọ́ tí máa o yóò ra ó sì lè padà ní hypertension àìmọye aburú tí ó ti bẹ̀rẹ̀ wọlé yọ pọ̀ gan àìníṣẹ́ lọ́wọ́lọ́fọ́ táwọn ọ̀dọ́ wa fi mú bókà kiri àdúgbò nígbà tí ò níṣẹ́ lọ́wọ́ jòkó náà ni yọba ni yọ lọ mọ tí yóò fi pàrọ̀nù rẹ kò sí kò tí ọ̀ máa mu kò sí ìran tí ọ̀ máa mu ìmú pàrágà ìmú bíà ìmú ṣìnàm ìmú ọ̀pẹ́ ẹ̀yìn ìmú orí màálù ìmú kòbókò gbogbo ẹ̀mí mu ibi parun lẹ́nà ni àìníṣẹ́ ni nínú tó wá burú jù tá àìníṣẹ́ máa bí ń máa bí ìrìhá bí ìyẹn ni pé ń máa bí kéèyàn di Boko Haram ń máa bí kéèyàn di ISIS ẹ máa dàrú láàmú káàkiri gbogbo àwọn ọmọ tí wọ́n ń dà káàkiri ká ní bá níṣẹ́ lọ́wọ́ ni wọ́n ti pè é láàárọ̀ yìí pé oní Sunday wàá pàdé mi ní vi mo fẹ́ gbéṣẹ́ kan fún ọ sí ọ̀rọ̀ ayé máa jà káàkiri àdúgbò. tó ti níṣẹ́ kan tó wà ńlẹ̀ tó ṣe pé ọgbọ̀nà lọ sọ̀mìtì ní monday tí ọjà àdìsí ta nísìnyí ọmọ ọlọ́wọ́ ni tó pé o bá sọ̀mìtì ẹ̀ monday kò ní rówó gbà àìníṣẹ́ lọ́wọ́ ni títẹ́ bá ń bẹ ni kò ní ṣe yẹn yóò mọ plan ni ní gbogbo ọ̀nà àìníṣẹ́ lọ́wọ́ ni yóò fi ronú pé ẹ wo mi tó ṣe wàá gan ìlú tá a ìjà máa bọ́ǹbù lọ ló ṣe bẹ̀rẹ̀ nu torókó ti rí i pé kòkú là ń bẹ̀ náà ṣé ìwọlé ní tó kójọ kọ́ ọkọ́lé ọkọ́lé mẹ́wàá oníléeṣẹ́ mẹ́ta ó tún ní business mi tuntun plan lọ́wọ́ sóhun ní ọmọ ní kí wọ́n fẹ́ mọ bọ́ǹbù àwọn èèyàn gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ ìbókọ̀ ara mu yẹn ẹ sọ yìí tó níṣẹ́ gidi lọ́wọ́ nù wọn ẹ sọ yìí tó kọ́lé tó gbèsè gbogbo ẹ̀ tó wà nù wọn ò nídìí ẹ̀ mọ́ ẹ̀ kọ́ ẹja máa lọ bọ́ǹbù àwọn èèyàn lókù ìtì máa bínú agbọ̀rọ̀ wá solution sáwọn nìyí ìkànnì àwọn afáwa alimami asfahani ó ní máa ń ta atọ́lá ó ní ẹnikẹ́ni tí ọba ní sọ lọ́wọ́ wọ́tàbá tọ́lá tó tún wá rìnrìn ìbàjẹ́ ìnsálà kàmínà ìnsàníyà yóò jáde kúrò nínú ìjọmọnìyàn ìyẹn ni pé ìsọmọnìyàn ní síra rẹ̀ mọ́ bal al ayawaniya yóò tiẹ̀ tún jáde kúrò nínú ìṣe ọmọnìyàn ìṣe ọmọ ẹranko yẹn ni pé kò ní sísè ẹ̀rìyàn lára ìbílẹ̀ tàbí tẹranko ò ní sí lára ìbílẹ̀ tàbí tẹ̀yàn. ó ní wàsọ́ọ̀rọ̀ mi jíǹsì amuwaad yóò padà wá dì kan nínú àwọn òkú nígbà tí yorùbá ti níṣẹ́ lọ́wọ́ títún rin ọ̀nà ìbàjẹ́ ẹ̀ ní rísì ọmọnìyàn kọ́ wà lára ẹ̀ mọ́ kódà ẹranko ni wọn máa láàánú ara wọn lójú ẹ̀gbọ́ ẹranko máa láàánú ara wọn lójú ẹni yìí ṣe ẹranko gan ni kò ní sílá rẹ̀ kò ní láàánú ẹnì kankan lójú torí pàtí ò ní sẹ́ lọ́wọ́ ìtòrin ojú ọ̀nà tí ọ̀yẹ̀ kó rìn kọ́lọ̀mọ́sà sọ wá mẹ́ alimam muhammad rahimahullah òun náà sọ náà rẹ̀ ó ní isa jalasa rajul walam yahtarif ó ní tí ẹ̀mí rí ó pè lọ síbi pé máa lọ gbantọ́wà lọ́wọ́ àwọn èèyàn oníbàárà fi pọ̀ láwùjọ wa bàárà pọ̀ àwọn tá a mọ̀ ń ṣe bàárà tẹ́lẹ̀ àwọn wo ni àwọn mọ́là àwọn tó ti darúgbó nù wọn ni nísìnyí báyìí àwọn ọ̀dọ́ tí ń ṣe bàárà ọ̀rẹ́ ni tí wọ́n yóò ṣe fáì bàárà àwọn tá a tún gbàtà ṣẹ̀ṣẹ̀ làwọn ọmọ ó ti yẹ ọmọ wọn ń bẹ ní ìdúmọ̀tà dáadáa wọn ń bẹ láwọn ọ̀nà ọ̀nà báyìí ọ̀nà báyìí ń bẹ mẹ́ dáadáa ń ó ti yé wọn ó kí ọ lóò kí ti bàbá rí òkè ọrí tíyà rí òkè ọrí ó ti gbà tọwọ́ rẹ̀ wọn níṣẹ́ ó ti yé ńgbà tí òjíṣẹ́ lọ́wọ́ wọn fáyín náà fi ń jẹun ó ti di nísìnyí ó ti láwọn èèyàn lọ́kàn jáde ó rò pé ńlọbi sẹ́ni ńlọ tọrọ owó ni o ńlọ tọrọ owó yọkàn fún sàmú alẹ́kùn alẹ́kùn sàlám yọ sàlámà yẹn dáadáa ẹ jọ dákun ó sọdún ní mo ń lọ kọ owó owó ọ̀dẹ̀ sí lọ́wọ́ mi ó ti yé fifteen àpẹẹrẹ mo ń lọ two fifteen náà sì ń gbé mọ́tò ẹ̀jọ̀ fún mi two hundred àti kófì kófì ẹ̀ pé ibiṣẹ́ ni mo ń lọ bó ṣe gbà tán lọ́wọ́ rẹ̀ tó bá fún ní 200 naira tó bá tún dópẹ́ dáadáa tó lọ sọ ó tún gbà pàdé tó tún lọ bẹ́ẹ̀ lómi nínú tó sọ fún ẹ̀rọ tó sọ bẹ́ẹ̀ náà ẹlẹ́mi yọ pààrọ̀ ẹjọ́ ọmọ wáyà ni ó ti yẹ sí bẹ́ẹ̀ nìyẹn ni ti ń bọ̀ ó ti yẹ mo wá dé ibà yìí mi bẹ́ẹ̀ nìyẹn lé kọ́dà nọ́mbà rẹ̀ ti sọnù lọ́wọ́ mi mo rò ó sì padà sí mẹ̀dúkùrú ni mò ń wà oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi ṣe kíni àwọn tó wá burú jù làwọn tó ti lé kíni wọ́n dá wà lálẹ́ ládùúgbò wọ́n mọ̀ fi jalè wọ́n dá wà lálẹ́ ládùúgbò wọ́n fi jalè àwọn tó tó burú nù wọn àwọn ní pékèrè àwọn mìíràn tí mọ́tò bá ti ń wà àdúgbò wọ́n mọ̀ dá dúró wọ́n mọ̀ dá dúró ọyọ ẹ̀sánwó ta ẹ̀sánwó ojú ọ̀nà ẹ̀sánwó ìmọ̀ pípẹ́ wa balẹ̀ lónìí lẹ́ni ẹ̀sánwó ọ̀nà ẹ̀sánwó ta ó burú débi pé tẹ bá dé àwọn ọjà kọ̀ọ̀kan tó bá dáàrin èkó nídùúmọ́ta ń bẹ̀rùn ó ti tó bá gbé ẹrù rẹ kalẹ̀ lásán wọn ni ọ̀sán obi tó gbẹ́rù yẹn sí ọbẹ̀ wọ mọ́tò ní wọlọ́lọ́ra wà lọ́wọ́ wúbọ́ o ọwọ́ gbé ẹrù rẹ kalẹ̀ wọn ni kíni wọn ni ọba ti ń ya ama mọ́tò náà ni kò sì gbé sínú mọ́tò direct ọmọ ọba wọ bára rẹ o ti ra ń nígbà tí ò ti ṣiṣẹ́ ọmọ ìgbà tó wà àwọn èèyàn ni ìtọ́ wa burú ni wọ́n wá wọ́n lọ káwọn èèyàn mọ́lé wọ́n lọ káwọn one million boys wọ́n lọ káwọn èèyàn mọ́lé àwọn ọmọ yìí náà ni àwọn ọ̀dọ́ yìí náà ni kò nù wọn o wọ́n ti yé kọ́dà àpò bá wù wọn dáadáa ọ̀rẹ́ ń tọ́ ọmọ wọn lọ́sàn àti bẹ́ẹ̀ lọ àìníṣẹ́ lọ́wọ́ ló àwọn ọmọ tí wọ́n fi ń ṣe káàkiri àwọn kan lẹ́yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọlọ́ba kọmọ́sà sọ wa mẹ́ àwa lọ bẹ́ẹ̀ àwọn nǹkan yìí pọ̀ tó yẹ kí a fẹ́ mẹ́nubà tọ́lọ́wọ̀n kárara láti lè mú ẹnubà nínú àwọn ọ̀rọ̀ wa kọlọ́mà subhanahu wa ta'ala ilé ta sọ yìí ní kọlọ́mà sáà lọ́sọ́ àbí oríire fún wa kó bá fi bárkà sí kó jẹ́ wúlò fún wa láyé mi báyìí àti gbogbo alkiyama subhanakallahumma wa